okay i'm on the live chat in another phone now the same number i mean the same on the live chat now i'm on the live chat what i should change i want to change now come to this okay if i finish this kò end o mo fẹ́ okay so i want to use this okay join join this one join this one and then okay Yeah. má ṣe mi ìfẹ́ story ok ó yẹ ká fi sí live speaker gan kó lè máa connect ṣé mo lè connect ẹ̀ mọ́ speaker yeah. This create re no. Bluetooth device is ready to pair. Okay, this one. Connected successfully. No. Disconnected. Disconnected. Connected successfully. <coughs> <coughs> now okay àwọn èèyàn ti ń pè okay owó ló ti gbèdè òun àtúnṣe kan sí. good evening ma good evening yes. yes ma. kò kọ́nẹ́sì. ọlọ́run máa bless yín ma. àmì o dáwọ́ náà lágbára ọlọ́run gbogbo kan tẹ bá dáwọ́ lé àmọ́ yọrí sí rere o. àmì o àmì o àtẹ̀yìn náà. ẹ̀wọ̀n wọn ní wá tì lágbára ọlọ́run ìbàjẹ́ ò ní dé bá àwọn ọmọ yín àtẹ̀yìn fúnra yín bẹ́ẹ̀ ṣe ń tọ́jú ọlọ́run náà máa tọ́jú yín mọ́. àmì o àmì o <laughs> ẹ ṣe o ó ṣe au send your account number. I trust you mommy I love you. love you too. ibo ló ti wá ìlú wo ló ti wá state wo. àdó èkó okay ọmọ okay o it is well with you <laughs> no problem Nigeria is one okay all right thanks bye yeah àwọn tó bá ti pè wọlé yẹn tó bá ti sọ̀rọ̀ yẹn you answer them first. Hmm. fóònù yìí máa bàjẹ́ lónìí ọ̀ ọlọ́run. <laughs> eh àwọn tó ti sẹ́ẹ̀dì àkádọ́bà àwọn ọmọ ti ju tààtì lọ ṣe wọ́n pé nǹkan tó kàn dẹ́bà àwọn fóònù sílé mi tábà ní ká máa mú lábẹ́ bíbà ẹ̀ abẹ́ yẹn kò ẹ́. Eh? takọ́kọ́ ti ṣe. no mo ti ṣe this is the first person. máa ṣọ́ra máa sáré máa yára I can be helping you also to write it out. Oh, I can take a picture of it so I'll do it after àwa náà lè send tó bá ti yá tá a bá ṣe ń fúnyàn báyìí i can send my account number also if you want to give people you want to bless people on this platform to put smile on people's face also we can send account after, after doing this you can call me and also said i want to give, do giveaway on your platform because a lot of people they love to do away. okay and uh, adema dárúkọ ni wọn máa gbàdúrà fún yín náà bẹ ṣe tí wọn stand ẹni wọn ṣe ń pè wọlé mò ń kọ ti fóònù ń sìn a fẹ́ ṣe at least kàti ẹ yeah Yes, not shit. Okay, okay. All right, okay. Hello. Hello, ẹ kúrọ̀ lẹ́ o, ojú yìí fàyè gan. Ẹ ṣe wà, hmm. ẹ kújọ́ mẹ́ta wà. <laughs> Ṣé mọ̀ mí tẹ́lẹ̀ ẹ kọ́ ọjọ́ kan pẹ̀lú? Ẹ ṣe <laughs> program yẹn every time. All right, kí lorúkọ yín? Motun Ayeni. Motun Ayeni. From Kogi State. Oh. Níbo ní Kogi? Sáàdì Mọ̀pá. Okay, all right. So, kí lẹ fẹ́ sọ fún wa? Kí lẹ fẹ́ sọ fún wa? Kí lẹ like nípa mi? Mo like yín ẹ smart. Then mo máa like bẹ́ẹ̀ ṣe máa ń sọ̀rọ̀ ìlú. Okay. Okay, we speak for people. Bá a ṣe ń sọ̀rọ̀ ìlú yẹn kí ìlú wa lè dára. God bless you for that. So ṣé ẹ fẹ́ ká fún yín lówó dátà ni ẹ fẹ́ ká fún yín lówó dátà kékeré bíi give away for five Okay. Bẹ́ẹ̀ni. Àbí tẹ bá dẹ̀ ti lówó ẹ need ẹ o till you know when you are rich you are okay. Ẹ ẹ sọ pé ẹ rí pé ẹ̀yin náà fún ẹ̀gán nínú picture yín ní WhatsApp. A nídìí láti máa gbẹ́sì <laughs> It is well, it is well. <laughs> Thank you, ma. You're welcome. Send your account number, no problem. Yeah. Okay. Yeah. Thank you. Yeah. Do you know you can also get it here? Yeah? You can get some phone number, you can get some account number also. Mm. But don't do mistake to send the same account number twice. Oh. Mm. Báwo ni Okiki. So please share because some people believe we have finished here and then they are no longer connecting. Please connect on Facebook. Share it. Okay? Send your account number. If your account is being sent, you can, what you can do, you can also screenshot like four at the same time. Yeah, I've already done that. Yeah, I know. Hey, hold on. You can take like three at the same time, screenshot three. Okay. But don't do mistake to send to one. Don't worry. Okay? alright jẹ́ kó máa sọ̀rọ̀ lọ hello bàbá ṣe ń sọ̀rọ̀ yìí náà a máa máa béèrè question lọ́wọ́ ara wa ok hello. hello hello ma. hello àwọn good evening. good evening. ma. good evening good evening. yes ma. how are you. I'm Olaemi from Ibadan fine ma. okay you are from Ibadan. Ìbàdàn nílé Olúyọ̀lé níbi tí o lè gbé jáde ní nǹkan. <laughs> yes. okay. <laughs> no problem. Yes, I'm not so funny. I'm not so. I'm not tribalism, but if I don't have offended me before, but no problem. Send your account number. <laughs> uh, ma'am, we are not. <laughs> I'm joking. I'm joking. But even if I don't have done anything wrong before, you are not the one. After all, I'm joking. Okay. Okay. <laughs> Send your account number. Uh, uh. Send your account number. No wahala. Okay, okay, okay. Oh. All right. Hello. I'm plus one today. <laughs> Hello. Hello, Hello. ma. Yeah. Ẹ kúrọ̀lẹ́ ma. Ẹ kúrọ̀lẹ́ o, iṣẹ́ àlàáfíà lẹ wà o, ẹ káàsán láti ìlú Canada o. Afternoon la wà mí. Ìrọ̀lẹ́ la wà. Nàìjíríà mo wà, Èkìtì mo wà. Ok, ọmọ Èkìtì kété. Yes mọ́mí ẹ̀ o mo like yín o mo like bẹ́ẹ̀ máa ń sọ̀rọ̀ o àwọn máa wo program yín ní live I just love you the way you used to talk you used to say the truth you are just blunt as you. Oh, thank you for that thank you thank you so I'll keep it up like that as you say you like me as I'm bold eh <laughs> but you know it's very yes. dangerous when you are when you are bold like lion like that a lot of people hate you but only àwọn díẹ̀ díẹ̀ ló máa ń fẹ́ràn yẹn. Mom, please just keep it up. Don't stop. Okay, okay. Thank you. Yes. Thank you. Mo fẹ́ bèrè question kan, mo ní question kan lá nísìnyí láti tó bá accuse èèyàn of stealing votes tó bá accuse èèyàn of stealing votes and the person is is good to people accuse ni o dey accuse somebody of stealing votes and the person is good is building life is nice to people And some people embezzle money. They didn't accuse them of stealing votes. And they, the money they stole, they never give anybody. They never nice to people. That's no wicked náà méjèèjì ta lè yàn náà dáadáa náà ta lè yàn burúkú. àwọn tó ń sìn wọ́n tún ẹ lèèyàn burúkú. <laughs> àwọn tó jí owó kì í ṣe èèyàn burúkú. lórí o wọ́n mi ṣe rí àwọn tó ń jí owó yẹn gan lèèyàn burúkú. <laughs> ó dẹ̀ pé o <laughs> ó dà pé nǹkan kan ti wà ní mind rẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó yẹ pé you just you don't listen very well do you understand the question at all do you understand the question okay I said if you are being accused if you like somebody is, somebody was being accused of stealing vote accused ni o is not confirmed o accused of stealing vote and um, is nice as well is giving he build life is just accused ni o you know accused ni o uh eh, -huh. and the other one is confirmed that they embezzle money, they stole money, and they are stingy with that also, and they didn't give anybody money. That money they stole. Can Tani wicked person. Cherry, I want to see tẹ́ pé títí wọn ò dẹ̀ jáde wọn ò dẹ̀ fún anybody, àwọn kan kọ́kọ́ ló lè. Okay, are you sure? I want kọ́kọ́ go lè. Yes ma, because Cherry you're touching ṣe your God we still keep on blessing him or her bó ṣe rí àwọn tẹ́ pé muwa muwa pé wọn ò kọ̀ lọ́ta wọn ò ṣí ẹ̀ síta no God cannot bless them. Hmm. Okay. Thank you. You are right. Mm. Eh? Okay. Ẹ̀hẹ́ ṣé ìwọ náà fẹ́ owó káàdì ni? Yes, mommy. Okay, send it tó bá ti gba ẹni bá ti gba question náà. Okay, no problem. Hmm. All right, thank you, thank you. Bye bye bye. bye yeah. see hold on ẹ̀dùn ní bóyá kì í sọ pé kó má pè wọlé mọ́ wọn ò wá live chat they are saying they are not coming on live chat don't you see that they are not here again just one thirty abi so and that time it was almost three hundred they are not coming don't call again i will off this phone come on this place share share and come to this platform mélòó ló ti ló ti send by okay okay okay Where you are going there Where she oya she ṣìkẹ́. à ń béèrè question tó bá ti bá tiẹ̀ ti ṣe báyìí ọ̀dọ́ ehm, ó ti pẹ́ tí mo ti ṣe calling show last so oníṣẹ́ mọ̀ pé mo béèrè question n bá ti béèrè pé káwọn èèyàn pé o tán bá ti gba question yẹn o ní ká máa gba another question next time tá a ti fẹ́ ṣe next time òbí a máa máa béèrè àwọn question ṣé ti yé bẹ́ẹ̀ yẹn tó ti okay let's answer this person Nigerian ọkùnrin ló dà pé lè jẹ hello. hello ma. Hello, speak louder, please. Ẹ̀yin ọmọ Nàìjíríà, any any uh, bathroom, uh, um, money bathroom, vo me, bedroom voice, most of you. Ẹ kúrò lẹ́mọ̀ àtàbújá Oh, okay. Ẹ lọ́mọ àtàbújá mo ti ń sọ̀rọ̀ mà. Ẹ pẹ̀lẹ́ sá, báwo làbújá? Ọlọ́run wà pẹ̀lú yín máa kú iṣẹ́ mà. Àmín ẹ ṣe. Ògo ni fọ́lọ̀ mà. Ẹ ṣe. Ẹ rà àánú gbà dìde yóò gbé yín dìde o. àmín jésù. gbìyànjú láti ran àwọn ènìyàn lọ́wọ́ ọ̀run ràn yín lọ́wọ́. àmín jésù. bíbélì wí pé èmi yóò ṣe ohun tuntun kan nísinsìnyí yóò sì wù jáde ẹ ó ra àánú gbà. àmín jésù. agbára ṣàánú fún ẹ̀dá láyé lórúkọ jésù yóò ṣe. àmín jésù. ẹ ti ń gbìyànjú láti gbé àwọn ènìyàn dìde ọ̀run ó gbé yín dìde. àmín jésù. àṣẹ tó bá lòun ó fagbára já yín bọ́ lórúkọ jésù ọ̀run ó bì wọ́n ṣubú. àmín jésù torí pé akọ̀wé rẹ̀ nínú nọ́mbà twenty three verse twenty three wípé kò sí ìfàyàpà fún Jákọ́bù bẹ́ẹ̀ ni kò sí àfọ̀ṣẹ fún Ísírẹ́lì tabarẹ́ ẹnikẹ́ni tó bá lòun ó ja yín bọ́ tabarẹ́ ẹni tó lòun ó lo àfọ̀ṣẹ èdè àdàbí lórí ayé yín ọ̀run kó bì wọ́n ṣubú. àmì Jésù. ọwọ́ agbára tí ò ṣe bì lórúkọ Jésù kó bá yín rìnrìn àjò. àmì Jésù. àṣẹ tó máa ń fa ní gòkè. Hmm. fà yín gòkè. àmì Jésù. ara láti dá ọ̀run kó fi àyè gbà á. àmín jésù. lórúkọ jésù ayérayé kó fi àyè gbà ara nínú yín ẹ̀mí mímọ́ kó fi àyè gbà ara nínú yín. àmín jésù àmín jésù. ọkọ̀ òjijì kò ní. àmín àmín jésù. àmín. lóró lórúkọ jésù wọn ò ní dá yín lóró. àmín jésù ẹ ó yin ọlọ́run. àmín. jésù olúwa wa. àmín àmín ẹ kí lorúkọ yín pásítọ̀ yìí ẹ kí lorúkọ yín. prophet john. prophet john. Ah. Prophet John ni. Yes ma. Ṣẹ́yìn náà fẹ́ ká fún yín lówó káàdì ni àbí kò need? Ẹni tó bá wù yín mà. Ẹ sẹ́ndì. Ẹni tó bá ti wù yín ni mà. Ẹ sẹ́ndì kẹ́ wá sọ pé Prophet John sódà má lè rí specially fún ẹ a máa dọ́bù a ṣe QST and HST eh? and QST. I will pay the tea. No problem. God bless you, man. You're welcome. Ẹ ṣeun gama. You're welcome. Yes, man. Ohun ẹni yóò jo ohun Pastor Délé àná òjò. <laughs> Àbúrò òjò. <laughs> Eh? They sound the same. Yeah, one person has a um a bank that I don't know. His name is Kudo Bank. And Kudos Bank. And it's one of the people that called you. So I. Um, Kudos Bank. Ah obìnrin tuntun ń pèsè mi ń bọ̀ lò hello is it. hello. ẹni ẹ ò ní kinní kò lè dúró mọ́ ah, ó yá máa mú kinní lọ mú account number kò connect o kò connect ń bì ẹ má wọrí if you get thirty tó bá ti pé thirty a máa dúró but tó bá get lónìí má worry lórí platform I'll tell you anytime I'm, I want to come out now I will thank you so much for Fọlákẹ́ Olúbùnmi thank you everybody thank you eh, Òkìkí don't worry I've called you before I'll call you later okay call me now call call in if you want to call in call in if you want to call in. ẹ má gbàgbé bí announcement mo ṣe àwa mi i need somebody from one person from Ẹ̀pẹ́ we want to ama help youth arúgbó o ti yẹ yín mẹ́rin um, somebody from Kogi one person from Kogi one person from Lagos so ti yẹ yín mẹ́rin i want to build a fẹ́ máa rí àwọn èèyàn èyí tá a ṣe lórí Facebook náà dá but we want to have somebody also face to face to visit people who are in prison who cannot come out who are in one need or the other tí wọn ò dẹ̀ attention ó ti yé mẹ́yẹn. ṣó ti screenshot. no they here. you mean on the online a lot of kini wà ń bí by now why don't worry about the sound they are more. à ń gbọ́ bẹ́ẹ̀ kò mú account number More account number this one okay you want to check it. what's what's kuda. kuda kí lorúkọ kí ló èwo ni kuda you what type of bank is it. Just put the number, it will bring it out. No, I have to know the type of bank. Is it like a financial bank, mobile bank, or? Is it mobile? This Kuda is it financial bank, or Cuba anyway ṣe mọ̀ kó ti hello ẹ ká sọ okay from bulletin sọ̀rọ̀. Eh? ẹ. Lagos Ikorodu Lagos Ikorodu. okay. Check ìgbọ́n mi mà eh, So, mama, ń pọ́lọ̀ yín lórí program always ẹ̀ eh, ń tẹ́ bá lọ wo àwọn cars ní lot náà i mean ní car lot mo máa ń ṣá láti sọ àwọn cars tó máa tó ń move in town fún yín mi mo bẹ́ẹ̀ rántí máa ń bá yín chat tẹ́ bá ti wà lórí program yìí live. Hmm. so mo ní kí n kí n máa ẹ kú iṣẹ́ olúwa máa ok iṣẹ́ mọ́tò lẹ́yìn tà ní iṣẹ́ yìí ń ta mọ́tò ni láti ìkòròdú ìkòròdú ọ̀gá eh, ìlú tí ò sọmọ eh, ọ̀dọ̀. mo <laughs> láwọn mọ́tò náà ta máa ń tà bá a rí okay. mostly àwọn Toyota products. Mm. Toyota products wà níbí dáadáa tó bá fẹ́ rà wọ́n máa sanwó ṣáka tó gbé mi rà. no problem ma no problem ma. Yeah. we can do that mm. any kind of Toyota Lexus Benz mo mọ̀ pé Benz ń sìn ó dà pé Benz àwọn èèyàn wọ́n ní eh, Benz eh, ṣé Benz yá dáadáa ń sìn. no kò yá bíi Corolla bíi àwọn eh, Venza àwọn Lexus àwọn tó ń yín ìròyìn sí yẹn. yes Lexus Venza gbogbo wà Sienna uh, eh, wọ́n rà náà uh, àwọn èèyàn ra Mercedes náà ọkọ̀ gidigba náà. Uh, àwọn tó ń lo bíbá pé àwọn bí àwọn yahoo guys àwọn boys ẹ̀ ló ń lò bọ̀bọ̀ láti jẹ́ pé ìṣọ́ ẹgbẹ́ wà eh, latest check it. èwo ni latest báwo àwọn GLK nǹkan bíi two thousand and fourteen yes the sì recent bíi two thousand sixteen seventeen okay uh, èló ni do you know price give me price. Eh, máa fún yín price ó lè má jẹ nísìnyí máa fún yín price. Eh. okay no problem. ẹ eh, máa fún yín. Eh. all right okay okay okay thanks. Mm. ẹ bá mi ẹ save number mi ọlá iwájú. okay you call me back i save it. Okay, ma. Okay, ma. Thank yeah. you, ma. Okay. okay. Yes, ma. Yes, ma. hello. hello ma ẹ kalẹ́ o. ẹ kalẹ́ ẹ sọ̀rọ̀ sókè ẹ jọ. yes ma ẹ pé ètò ma. àwa nìyẹn ṣojú yíyan náà sẹ́yìn. bàbá tí nínú kíláàsì èkó láti fi gọ́ sí kẹjà. ok ẹ ṣe iṣẹ́ tó wò wọ́ láti kẹjà ni god bless you. à ń wò yín o ẹ eh? a <laughs> máa ń wò yín lójoojúmọ́ ni wọ́n <laughs> á gbádùn ẹ máa wò mí ná láti kẹjà mú mọ àwọn eré àbí kẹjà eré àbí ọ̀rẹ́gùn ẹ̀ mo ti mọ gbogbo bẹ̀ yẹn mọ mọ́lẹ̀ ẹ gbúdọ̀ wò mí ẹ máa wò mí kò sí wàhálà ra fi sílẹ̀ bẹ́ẹ̀. mo ti ń pè okay okay all right thanks so much okay ẹ ṣe kí lẹ wá like nípa nǹkan tá a ti ṣe tá a dẹ̀ ti sọ kí lẹ like àti nǹkan tẹ́ like bí frank. àwọn nǹkan tó fẹ́ jẹ àwọn ọ̀rọ̀ tẹ́ máa ń sọ mọ́ ẹ máa ń sọ straight ni lọ́ọ̀tẹ̀ kí lórí bíbí ìjọ tí ọ̀bọ kan wá tó wá ti sọ́ọ̀bù nífẹ̀ẹ́ ní ẹ̀ẹ́mọ́rí ẹ̀ẹ́fẹ̀ tó ń pe nọ́mbà èèyàn kan àwọ̀dà ah. kò pé nọ́mbà èèyàn ọmọ yẹn ìnáwó wọn kàn fẹ́ fi disturb mi ni ó máa ń wálé bó ṣe máa ń bẹ̀ wọ́n you know they will come out uh, into your the domain, they come and record you, domain things. So. Okay, so you hate me the way I react or you love it the way I react that day? No, I like I like it very much. I know the end to I put end to pass I mean, I don't like it. Thanks so much for that. Thank you. Thank you. Thank you so much. Oh, thank you. Okay, thank you. We only for the truth. We only for the truth. We love the truth. We like people that does good. Èèyàn tó bá ṣe burúkú, bàbá àsùnmọ́ wa máa sọ̀rọ̀ ẹ̀ ni. Kò sí nǹkan tó lè ṣe. So bó ṣe jẹ́ nìyẹn. Okay. Lẹ́yìn Ọlọ́run kò sọ Ọlọ́run mọ́. Lẹ́yìn Ọlọ́run kò sọ Ọlọ́run mọ́. Ọlọ́run kan ló wà. <laughs> so we got to give him praise and honor adoration. Thanks so much for calling. Yeah. I'm very happy to reach you, ma. It's a pleasure. Yeah. Thank you. <laughs> Send it if you want it. Send your account number if you want it. So what we do now? Yeah. You want me to take it from here? Eh? You want me to take it from here? Okay, you can see some of them also. I see everything here everything. Yeah, hmm, take. But ìgbà But a ti mọ̀ pé take lórí line. Hello. Hello. Yeah. Hello, good evening ma. Good evening, good afternoon good evening, from Canada. I'm I'm Obinna Somalian. Hey, What do you say? I'm I'm Obinna Somalian. I'm call, I'm a new follower. Okay, you are a new follower. Oh. Yes, ma. For you follow me for the first time. You are from where? Yes, yes. Imo State. Okay, Kedu. Adimwa. Okay. <laughs> Hello, team. <laughs> Can I? You uh, you have something to say? You have you want to tell me something? Uh, yes, ma'am. For the first time coming across your page, yes. I saw and yeah, you are doing great. You are a great woman. Thank you. Thank you. Thank you. Yes. Yeah. Yes. Yeah. Do you you send your account number already, or you just want to greet me? I'll send it on Facebook. Okay. Thank you. No problem. Yes. All right. Bye. Thanks for calling. Okay, bye. Yeah, bye. Yeah. I can share that profile there if you want as well if I take it. Okay. this person. Okay. Ṣé ṣùgbọ́n bákan lè yọ? fake just hmm? no they will share something eh? you share, um they share your they share me yeah which one then? which one the one where she shared this now yeah four minutes ago hmm four minutes ago okay yeah Take. okay yeah yeah okay share, send it. When you send it on Facebook, send it also on phone. So it will be, if I don't get it here on time, you get it there. Okay, because of the too much calling. Anytime tí wọ́n condemn Hello. Hello ma. Hello. Ẹ kọ́ ọ̀lẹ́ from Canada ń bí báyìí. Ẹ kásán. Ẹ kásán. Ẹ kò mọ́ mi. ṣé ètò ètò yìí ti ń fún yín lówó ilẹ̀ gbádùn. irọ́ rárá a ti máa ń wò yín tipẹ́ a máa ń wò yín. ok kí lẹ ti wò lára mi kí lẹ wò lára mi kí tẹ bá ti wò tẹ láìkì àti tẹ wò tẹ láìkì ẹ sọ fún mi ẹ sọ tẹ wò. mo láìkì ẹ mo láìkì ọ̀rọ̀ yín mo dẹ̀ láì bẹ ṣe máa sọ bẹ ṣe máa sọ òótọ́. mo máa lè ṣe rí nínú ilé ṣe máa sọ ẹ̀ẹ́dẹ̀gbójú ń bẹ̀. God bless you. Thank you. Okay. Uh huh. Thank you so much. Thank you so much. Thank you. Hmm. Thank you so much. All right. Ẹ ṣé. Yes. Yeah. Yes. Yeah. Thank you. Hello ma. Hello. Ẹ kúrọ̀lẹ́ ma o. Ẹ kúrọ̀lẹ́. Hello ma ẹ kúrọ̀lẹ́ ma. Ẹ kúrọ̀lẹ́. Ṣé olúwa o? Ṣé ayé ò ní tíṣẹ́ o? Àmín ẹni tí máa ń lágbára Ọlọ́run máa ń lọ fún program ṣe máa ṣe máa. ẹ ṣe gan ni. àbọ̀ náà á dájú lórí yín o. àmín àmín àmín àmín. they are too much. thank you. wọn lẹgbẹ àbó sí kọtẹ lè sọ àbọ̀ náà máa dájú lórí yín o. àmín kò sí nǹkan tí mi lè sọ. kò sí nǹkan tí sọ ọ̀bọ̀n kan táwọn èèyàn fẹ́ nìyẹn ṣé wọ́n ṣe ẹ̀. ọlọ́run ní fi àgbẹ̀ kúrò lórí a máa fa gbogbo iná gbára àtàwọn ọmọ yín ọba yóò ní báyìí kò ní bá wọn yín. àmín àmín àmín àmín àmín ẹ ṣe ṣe ẹ send account number yín lórí Facebook ẹ ṣe program yìí o ẹ ṣe page yìí ẹ ṣe program wa kì í ṣe léyìn nìkan ní kẹ bá wa ṣe ẹ bá wa máa ṣe page wa ẹ ṣe gan ni o àdúrà tẹ gbà fún mi kọ́lọ̀ náà kó bá mi san fún yín padà èmi ò tó gbàdúrà ṣùgbọ́n ọlọ́run ló máa tá a bá béèrè ọlọ́run ló máa ń gbọ́ ọlọ́run á gbọ́ tiyín náà o bẹ́ẹ̀ ṣe fẹ́ kó rí fún mi yẹn kọ́lọ́run jọ kó bá mi ṣe jù bẹ́ẹ̀ lọ fún yín lágbára Kristi kọ́run kó dá yín lóhùn ẹ ṣé gan ni o ojú òní tẹ̀yìn náà mo dúpẹ́ mo appreciate yín thank you for calling ẹ send account number kí ẹ ṣe bá wa ṣe program náà. màmú ti sẹ́ndì ọ̀sẹ̀ ní tẹ́lẹ̀. ok kí lorúkọ ok. ayọ̀ bámi kẹ́mi sẹ́ni bàǹkà okay ayọ̀bámi olúwakẹ́mi okay i check it no wahala no wahala no problem you welcome bye. ẹ̀hẹ́ hmm. gbogbo ká tó máa kí tó gbé kọ́ torí tá a bá ní ká máa gbé kọ́ lọ́ a máa gbé lọ́ ń sìn ni ẹ jọ̀ọ́ gbogbo èyí tí ẹ ń pè mí yìí because mo rí ọ̀pọ̀lọpọ̀ kọ́ tó pè mí lónìí tó ń pè báyìí tó dẹ̀ pọ̀ wọ́n pè àwọn tó ń pè lọ́wọ́lọ́wọ́ báyìí tó wà lórí line báyìí kò kàn ríǹgì jáde ní bá sọ fún yóò pọ̀ gan-an màá ṣe tán bá ṣe tán sì màá sọ fún yín a kì í rí yín lórí platform iṣẹ́ rí bí ẹ ṣe wà ń bíbà náà sí only one thirty people ló wà ń bì but call tí mo ti gbà ń bíbà ń sìn àti àwọn account number tí mo ti receive ṣe mọ̀ pé thirty people la la fẹ́ fún lówó àti àti receive o ó ti more than ààfin wọ̀nyí tó bá yáṣá kò dáa ká má kàn tẹnu ó ti yé bẹ́ẹ̀ so a rí fèsì yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n kò ṣe nǹkan kan ṣùgbọ́n a sọ fún yín àfẹ́kẹ̀kàn wá torí pé àwọn èèyàn máa ń lọ káàkiri ètà ṣe iná sí ọ̀pọ̀lọpọ̀ náà ló máa tún jáde wọ́n á fún wọn ní wọn ni wọ́n fún wọn lówó ó ti yẹ yín bẹ́yẹn ṣùgbọ́n tẹ́ bá ti ń wá náà apart from pé bóyá ẹ wá lórí platform wa láti gba owó tá a bá ti ń ṣe program afẹ́kẹ́ máa bá wa share ó ti yẹ yín bẹ́yẹn ẹ máa bá wa share so that tí ó bá ti ń yọ dáadáa ẹ má worry God and I believe as time goes on a lot of people will support this page also I'm very sure a lot of great people They are watching now and they will support this page. And you will get more than you expect on this page. I tell you. Because you want to be building people, apart from building people, supporting them with Orowa, one more way to we, you know, people will support our passion. They will support our mission. They will support our, because um, it's a good thing to put smile on people's face, okay? So, ẹ bá wa hello. hello ma o. hello fídíò lẹ́yìn ṣe ni. bẹ́ẹ̀ ẹ káàsán ma. ẹ káàsán fídíò lẹ máa ṣe kẹ. yes ma. Alright. right. ẹ má bínú máa jà ó ṣe ká mi lára sí ni ma. ok ojú yín fàyín ṣe. ẹ̀hẹ̀ mo ń gbọ́ ah, ojú yóò fàyín ma o. Hmm. <laughs> ẹ kú ètò mà àná ọlọ́run mọ̀ bá yín o. àmì o àmì o ṣé àfà nìyín ni àbí àfà torí ojú yín ju àfà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mà hmm. bẹ́ẹ̀ni àná ọlọ́run mọ̀ bá yín mà. àmì àmì náà àmì náà yàrá bi àpọ̀tò owó owó tí a fẹ́ fún yàn owó àwọn owó bíi owó kéékèèké five five thousand péré la la fẹ́ fáwọn èèyàn. Ah, kò sí nǹkan tó kéré nù orí ma ọlọ́run dẹ̀ mọ bòkó yín àlùbáríkà nábì mọ́mọ́. ṣé mọ àkáǹtì nọ́mbà yín sí torí ẹ̀yin lẹ kọ́kọ́ ṣe fídíò kọ̀ ẹ ti wò mí rí àbí first time tẹkàn rí lélẹ́yẹ kan wáwé pé kẹjẹ ká jàǹfààní. first time first time ní àná ọlọ́run mọ̀ bá yín mà. Hmm? Eh? first time lélẹ́yìí mà. she be friend to me for long and she send her yeah and she send her account number ẹ yẹ kí fìtì wá. Okay, ẹ sẹ́ndẹ̀ ẹ ṣe my account number yín sì kẹ́ ẹ pé ẹ má bínú. bẹ́ẹ̀ni màá somebody that have been my follower for long yẹn give her money. náírà àṣìṣe. ẹ she doesn't share. ninety. but she send account number. please you are here share my page ṣé o ti share page mi rí o dẹ̀ follow me. ok ẹni ẹni tó pè yìí ó yá share and then follow this page ó yá mò ń gbọ́ ó yá account number ẹ ninety. ninety. twelve. twelve. twelve. ninety. another ninety again. yes ma. twenty Uh-huh. thirty-eight. thirty-eight. okay. okay ma. okay bẹ́ẹ̀ni ninety twelve hmm. ninety twenty thirty eight. ó bè. bẹ́ẹ̀ni ma. ẹ ó dàn ẹ má dín kọ ẹ má dín kọ tó bá ti sán ẹ bá ti rí ìsìnkẹ sọ̀rọ̀ pẹ̀ sí rí. ṣe gbọ́. yes ma. ẹ ó dàn ẹ má kọ tì ẹ sílẹ̀ bọ̀. ok ma. tó what's his name. kí lorúkọ yín. sardine abdulkareem Okay. Okay. Okay. ok ẹ ó dàn ẹ má tí ì kọ́ tó tẹ bá ti rí kẹ́ ẹ sọ̀rọ̀. is paid paid ṣé bá ti rí kẹ́ ẹ sọ̀rọ̀. ok kí ni túmọ̀ ní tẹ̀sán sí i. mo ní ìdápadà olóore yóò mọ yóò mọ jẹ tí mà àdápadà olóore. ok ẹ ti rí àmì àmì náà àmì náà yára bí ẹ ṣe kẹ fọlọ péjì wa ẹ dẹ máa ṣí ẹ. yes mi ti ṣe rẹ. ok no wàhálà. mo ti jáde lára yín pẹ̀lú bàbá mi jẹ́ lórí wọn mà. àmì àmì ẹ ṣe thank you so much ẹ ṣe gan ẹ ṣe ẹ ṣe gan ẹ ṣe ẹgbẹ́ ẹ ṣe ti gbá yẹn you receive your own mo láì wọ́n ṣe pè wọlé tán ti tán pé account number yẹn okay thanks thanks for calling bye o rí pé lè yí you are patient no no problem you are àmì àmì àmì àmì okay you don see the way he called it out and mm. it's good mm. it's very very you yeah. understand and it's good video it's easy if you know that you have been calling and we don pick call video so that we you can call direct ẹrí yẹn bá ṣe ṣe nísinsìnyí torí bí bá ṣe ṣe yẹn orí fóònù náà lẹ́ kó sí à ń ṣe náà. Okay, okay. I block him. Did Okay, mo block yẹn lórí bíbá ẹ̀. Okay, lórí ìkan, mo block yẹn. Provoke mi ni. Hold on. Eléyìí ń pè mí lórí messenger. Ta lélẹ́yìí tó ń pè mí? hold ṣé mo ní kán pè mí lórí messenger ni. call video if you want to call if you know your phone number direct so that we no be ah ni máa dààmú everybody tó pè wọlé lẹ́sẹ̀kẹ́ tó bó ṣe pè call video ok ẹnìkan ti pè video yeah that's good ah ah àwọn olówó ló ń pè yìí this people calling they are not lucky. <laughs> they are rich people. ẹ káàsán ṣàlàfíà lẹ́wà. ẹ káàsán ma ẹ kúṣẹ́ olúwa ma. ọyọ olúwa kúṣẹ́. yes sir. Ah, ah. yes sir. mo ní follow program yẹn. ok ẹ ṣe ni. ẹ hmm. eh, kí lẹ ti gbọ́ nípa mi rí kí lẹ ti rí tí mo ṣe rí tó nice àti tí ò nice ẹ fún mi ní two things. ẹ eh, actually eh, kéèsì bọ̀bọ̀ tó gbé lọ́dọ̀ yín yẹn hmm. tí kò fẹ́ fún yín fóònù lọ́jọ́ yẹn mo wà lórí live chat pẹ̀lú yín then ìjọ tẹ lọ fún ká tẹ lọ wo àwọn mọ́tò tẹ tọmọ yín then kó bá yín máa check àwọn mọ́tò yẹn round. okay that's good and i love that i love that that business you follow it such things ẹ follow gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn ẹ ra mọ́tò ẹ bá mi ṣòwò ẹ bá mi dòwò pọ̀ ṣé ti yẹ yín bẹ́ẹ̀ yẹn ẹ ra mọ́tò ẹ tún gba gift kẹ gbọ́. èmi náà mo pè yín tẹ́lẹ̀ tí mo sọ fún yín pé Ìkòròdú mo gbé mo ní àwọn mọ́tò tó máa ń interest ní àwọn Venza àti Lexus. ok ẹ̀yin ni mo sọ pé ọmọ Ìkòròdú ọ̀gá tí ò ní Ìkòròdú ọ̀gá tí ò ní ọmọ ọ̀dọ̀ ok ok ok. mo appreciate náà láti wà lára empire yín náà. ok ok God bless you ṣe ẹ bẹ́ẹ̀ ṣe lówó yìí sí ojú yín torí you you are okay yẹ fẹ́ kó tún fún yín ní owó dátà ni. <laughs> Ah, kò sí nǹkan tó kéré jù mà. Ah, kò sí nǹkan tó kéré jù ọlọ́run àti bọ̀mọ̀ àbùsọ yín ẹgbọ́n wa. ok no problem <laughs> yeah ẹ ṣe ok pé account number yín tẹ bá lè pè bẹ́ẹ̀ so it will be easy. ok zero zero zero. Mm-hmm. yes. six four eight. Mm-hmm. yes. six three two six GTB. kí lorúkọ. Alárẹ̀wájú Kúpọ̀látì. Kúpọ̀látì. ẹ ṣeun ma ẹ ṣeun mo dúpẹ́ ma. ẹ the number again. mondo. zero zero zero. six four eight. six three two six. you got it? ẹ ó dàn tó bá ti rí ẹ ó dàn tó bá ti ṣe tó bá ti. okay olúwa ọlárẹ̀wájú olúwaṣẹ́gun àbí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni olúwaṣẹ́gun. ok hold on ẹ hold on tó bá ti wọlé kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ máa jẹ́ kó that's easy that's easy because a lot of people lè lọ píkì à ń píkì ẹ lẹ́ẹ̀mejì ẹlòmíì lè lọ. Oh, oh oh okay um, lórí network or something. no ẹlòmíì máa send account lọ́nà ṣé ọmọ bẹ́ẹ̀ yìí ń sìn ẹ ti pe account yìí direct. Mm -hmm ẹ a lè ṣe mistake. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ ṣe ọmọ. paid paid tẹ bá ti rí kẹ tó cut ẹ sọ pé ti rí. ok ok ma. Mm. tẹ bá ti rí kẹ sọ pé ti rí. ok. ẹ jẹ́ ẹ jẹ́ yeah. Avec Kerry. Avec Kerry. GTB. Uh, hello. ìyá mo wà pẹ̀lú ìmọ̀. no ẹ̀yin eh, gan mo dé bá ti rí kẹ́ ẹ sọ̀rọ̀ pé ti rí. GTV. mo ti rí four k eh four k kọ́ o k ni o ọmọ ìdílé sẹ́yìn. Eh, four k ni o. Eh? five thousand. hold on ẹ hold on mélòó ló èló ló sẹ́yìn ṣé o ṣe mistake five kìíní. kò tí wọlé ni ẹ. hold on hold on mo fẹ́ mọ iye to send let me see. Okay, ó ti wọlé ok five thousand ẹ ṣe mọ Auto Bọ́lájí. Auto Bọ́lájí Nigeria Enterprises orúkọ business ni mo fi send ẹ jáde yes Auto Bọ́lájí Nigeria Enterprises yes thank you you're welcome àmì àmì ẹ thanks thanks for calling yeah. so ma later tẹ bá ti free ma bá ok no problem no problem wo no problem Okay. sí wàhálà ok bye you're welcome bye. ẹni ń pè mí lórí messenger mo dẹ̀ ń tẹ̀ kó lọ àbórí bí mo ṣe ń gbé kó ń dẹ̀ ń cut àbí look at it. don't use messenger. ẹ pè lórí whatsapp kẹ́dẹ̀ pé fídíò yẹn it will be easier ẹ rí àwọn tó ṣe é yẹn torí èlọ́tọ̀ kìíní ti lọ sókè yẹn àárí ká má lọ máa ṣe mistake. hello ma. hello. ẹ ká sọ ẹ ká sọ. yes ma. irú wa ló ń sọ̀rọ̀ inú àfọláṣadé. à ń gbọ́ ẹ sọ̀rọ̀ tẹ bá. ọ̀sán ètò yìí náà ni fọ́lọ́wà yìí ni mí tẹ bá orí péjì mi náà mo máa ń ṣe program yìí tẹ bá wà online mo máa wà pẹ̀lú yín ni. kí lorúkọ péjì yìí yẹn. Ireolúwa Fọláṣadé. Ireolúwa Fọláṣadé ṣé ẹ̀dẹ̀ ti ṣe ilé iná ẹ̀dẹ̀ ti ṣe gbogbo ìtàmà ẹ máa ṣe péjì wá ṣá ẹ máa ṣe péjì wá Ireolúwa ṣé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń sọ yín sìn a máa tún tu gbọ́ ó máa dárúkọ yín so ẹ jẹ́ kórúkọ yín máa ring lórí platform yẹn iye olúwa fọláṣadé o a máa mọ̀ pé iye olúwa fọláṣadé is our fans is our followers is a good person then ẹ máa but fídíò lọ ó yẹ pé fídíò ẹ pé fídíò those of you calling on messenger you see is i'm picking is not picking you see ẹ pé fídíò ká lè pé àkáńtì nọ́mbà yín ká lè fún yín you can see i try to call pick but when i pick it e cut. mo ti tẹ sí fídíò. ba le je wa nu darkness bayi e to no eyin ko ki se yin e to npe e pe whatsapp messenger le yin pe phone yen la nlo e ma pe messenger e pe whatsapp o wa lori nọmba wa all right oh yeah oju yin na ojumi ah ri oju wa àròjù yìí. ṣé fídíò ni ká ṣe. mi ti switch ẹ sí fídíò. ó ga mi ti switch ẹ sí fídíò mhm. tó wà bíbá iná ẹ̀yìn náà mú bọ̀ ó yá sọ kí ló mọ̀ ń o kí lorúkọ yín àròrúkọ ẹ̀yìn ẹ padà padà ó yá à ń gbọ́ kí lórúkọ yín. àwọn ọkùnrin ló ń kó wọlé ìyàwó ìbílẹ̀ òní àti ṣe amini ló ti ṣe báyìí. hello. hello. Fasasi Ọmọ́tọ́lá ló ń sọ̀rọ̀ láti Èkó Ìkẹjà. ẹ sọ̀rọ̀ kí lẹ fẹ́ sọ fún wa. yà mo máa ń gbádùn ètò yín o you always speak the truth and especially the prayer uh, part. Okay, hold on, hold on. Mo ń what's up here? What's up you want to call now? You want us to give attend to you immediately? Call and um, on video and call your phone number. It will be good. Òun mama máa o. Call on video and then call your video, your account number out. It will be easier. It's easy. Yeah. You know that? Yeah. Mm-hmm. Any be prayer point here? Yeah? In fact, so was so touchy. You are you are just a religious person and you are an anointed person. Mo ti ń follow yín sí láti ìgbà ó ti pẹ́ gan-an àti ìgbà tẹ́tí wà níbi kan ní Canada. Tẹ́tí bẹ́ ṣe move bẹ́ ṣe move gbogbo ẹ̀ pátápátá ni mo wá ń follow yín. Ẹ ilé kan báyìí ní Canada. Ìyàwó ní ilé kan tẹ̀ ń gbé ń gbà yẹn tẹ́lẹ̀ fẹ́ move gbogbo ẹ̀ pátápátá I do follow you. Oh, mo wá ń follow yín gan. Bọ̀ lẹ́yìn ìgbà náà, iṣẹ́ kí ń ṣe? yeah i'm actually a fashion designer then mo tún ń ṣe ngo. ngo wo nìyẹn. ẹ eh, ngo èkó yìí ló we take care of our um, àwọn ọmọ kékeré bíi new school about school and all that so that's what we do then aside that mo tún eh, ṣe fashion designer. Okay. o máa ń ránṣọ ọkùnrin àbí. mo máa ń ránṣọ ọkùnrin mo dẹ̀ máa ń ránṣọ ṣe kíákíá náà àti ó yẹ kó ti fẹ́ ṣe bíi twenty twenty. okay pay call your account number call your account number. zero zero. zero zero. five two. zero zero five two ṣe kíá. eight one. eight one. four four. four four. five five. Okay. Access Bank. Mm-hmm. Oh yeah, say it again. Repeat yourself. Zero zero five two eight one four four five five. Now, tó bá ti ahead. Okay. Kí lorúkọ? Fasasi omotolani. Fasasi omotolani. Pain. Ma o follow wa tipẹ́ tún bẹ̀rẹ̀ follow one thing tún ṣe page wa fún ọ̀rẹ́ àtàwọn follower kan follow wa ó ti yé bẹ́ẹ̀ yẹn follow us a lot of uh, you know bó ṣe ẹ́ eh? a lè àwọn tó fẹ́ ránṣọ a máa bẹ́ẹ̀ polówó a lè àwọn a lè ránṣọ lọ́dọ̀ ẹ a lè raṣọ lọ́dọ̀ ẹ a lè ní kó bá wa raṣọ kó bá wa rán tó bá ti wọn ò lè kó sí ẹ nínú torí nǹkan tó dà láǹṣẹ a lè ṣe nǹkan burúkú òkìkí pè wọlé òkè no problem ṣó ti lọ tó bá ti rí kó tó kọ̀tì sí ìsọ confam tó bá ti wọlé kò jẹ́ ká mọ̀. kò tí ì wọlé ó ti wọlé mà. ó ti wọlé báyìí for now. ọlọ́run túbọ̀ máa bò yín láṣìírí. àmín ẹ ṣé. so aṣíwájú ni ẹ̀yin padà sẹ́yìn. àmín. ọlọ́run tó lànà fún Mósè nígbà tí ọ̀nà dímọ̀ tó dòbẹ́ ọ̀nà ti tán nígbà tí ogun Fáráò ń le bọ̀ lẹ́yìn hmm. ọlọ́run máa lànà fún yín. àmín gbogbo àwọn ọ̀tá alé ni mádẹ́yìn bíi ti fíráwó náà bọ́lọ́run ti tẹ̀ wọ́n rí tó fi pa wọ́n run sódò àtàwọn ọmọ ogun rẹ̀ gbogbo ọ̀tá ilé ọ̀tá òde ọ̀tá orí line gbogbo wọn pátá lọ́wọ́ máa pa wọ́n run fún wọn. àmín àmín àmín àmín. gbogbo kìnìún ayé yín lọ́wọ́ máa pa lẹ́nu mọ́ ló máa ká wọn ní eyín ọ̀gbọ́n. àmín àmín àmín àmín. ẹ̀yin náà ẹ̀wà ní jẹ̀kọ̀rọ̀. ẹ ṣé. ọmọ yín ni ìdùnnú yín kò ní kú mọ́ yín lójú. àmín àtiwọ́ náà àmín. yàrá wàlá wàlá wàlá kó wàtá yín láti ẹ̀yà yín àìwọ náà látòní lọ àkáǹtì tó gbowó yẹn sí lágbára Kristi ó máa ta àkáǹtì yẹn máa di àkáǹtì mílíọ̀n lágbára Ọlọ́run ọ̀run yóò gbórí ẹ sókè activation là wá a máa activate ògo Ọlọ́run tó dá ayé àti ọ̀run yóò activate ògo ẹ ògo ẹ ò ní kú ìwọ náà you be a giver you no be a beggar. Amen. In the name of the Father, the Son, the Holy Spirit, today, Holy Spirit. I pray, mo darapọ̀ mọ́ ẹ̀mí mímọ́ mo sọ bí ọmọ ọlọ́run àti ìpè tá a fi pè mí bí ẹyinjú Elédùmarè bí ẹni tí a fi ohùn fún ẹni tí a fún ní àṣẹ mo sọ sínú ayé rẹ pé ọjà iṣẹ́ tó ń ṣe yẹn ọ̀run máa jẹ́ kó gbòòrò wà á ní ọmọọṣẹ́ rẹpẹtẹ lára àwọn tí wọ́n máa pè ní designer designer ìwọ náà pẹ̀lú wọn ọ̀run fún ẹ ní brand bẹ́ẹ̀ lórí kò ní ìpadà má wọrí it is well with you yeah any day tó bá pè tá bá ti ṣe tó bá ti pè wọlé remind me pé orúkọ mi báyìí báyìí ni má bínú òun bá mi bá sọ pé mi ìrántí mi ìrántí ṣé o mọ̀ pé àwọn èèyàn pọ̀ tó ti pè ń sìn yóò ti gbọ́ oh, you pray for me I pray for you God bless you Amen. the Lord will multiply owó tó bá fi owó yẹn sí àgbà náà ò ní wọnú owó náà owó náà máa pọ̀ ní o yóò máa pọ̀ sí lọ́wọ́ ẹ̀ ni owó ò ní tán lọ́wọ́ ẹ̀ èmi náà ò dẹ̀ ní mọ ìkorò mi owó ò ní tán lọ́wọ́ èmi náà I do this to relieve you God will relieve me thank you Amen. bye. yeah. um, thank you so much ó yá tẹ́ bá ti fẹ́ pè ń sí ẹ̀yin tẹ́ ń pè lórí whatsapp ẹ pè pẹ̀lú fídíò kẹ́dẹ̀ pé account number yín it's easier for us because gbogbo àwọn account kan ti lọ de ri. so ẹ máa pè wọlé pẹ̀lú fídíò tá bá ti gbé àáfùn yín ló ẹ pè account number yín wọ́n á dì fún lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́ máa sọ pé ó ti wọlé àní sọ wọn ni máa sọ pé kò wọlé o wọn ò rí o ó ti ṣe bẹ́ẹ̀ yẹn ẹ má pè lórí i will need only video now either whatsapp or the evil you want to call your messenger in comes my we don't want to use this word because ó ń lò lọ́wọ́ ẹ lo fóònù whatsapp yẹn ní kẹ́ẹ̀pẹ́ kẹ́ẹ̀dẹ̀ lo ó ẹlòmíì ò ní fóònù ọ̀gbìn ẹ́ òun ló pè ní kó pè pẹ̀lú ok ṣé mo block ẹ ni ó lóun ní nọ́mbà mi nà ó yá pè pẹ̀lú video ẹ pè tẹ́ bá ti fídíò fídíò fídíò fídíò fídíò ọkùnrin làwọn gbogbo eléyìí àwọn obìnrin ò máa pè wọlé mọ́ ọkùnrin nìkan ló bàdẹ̀ ń pè wọlé báyìí màdẹ̀ gbà mí o. àwọn ọkùnrin la ráàyè àwọn ọkùnrin la kọlù. Ah, ok o oh, god bless you ẹ̀yin ọkùnrin tẹ́ fẹ́ lọ àwọn obìnrin ń pè mí lẹ́ẹ̀kan bóyá àwọn obìnrin ojú ti ń tì wọ́n wọ́n fẹ́ show face wọn because women at times we are funny you understand me because ọ̀tọ̀ lẹ́ni tó máa wà lọ́ndà ọ̀tọ̀ yìí wọ́n dẹ̀ máa fẹ́ show face wọn but god bless you for showing your face and then you are bold to say that to do that no problem anybody that call in so either you are a man or woman. So far, you're a straightforward person. You could be able to show your face and call your number and No problem. We do that now here. Oh, yeah, she. Okay, but did you send? Have you? Shall credit you? Shall credit any? No. Okay, okay. Call your number. You said you have called before. Call your number. Call your number. Okay. Account number. Three zero three zero seven five. Three zero seven five. One eight one eight. six three. six three. six. three six. which yeah, account every first bank only first bank and the name. ilé orúkọ. oyeleye babatunde. oyeleye babatunde. yes oyeleye babatunde tó bá ti wọlé tó bá ti gbà kó jẹ́ kí a mọ̀ kó dúró sí online wà online ká mọ̀ pé ó ti gbà á. jẹ́ ó ti sanbọ̀dì jẹ́ kí confam kó tó di po stop kó tó cut. ṣó ti wọlé. ṣó ti rí ṣó ti rí o ti sẹ́ndẹ̀. ó yẹ kó ti wọlé. wo náà tó bá a fẹ́ kó confam so that other people wà lórí line mo fẹ́ kó confam ni torí ẹ̀ ni mo ṣe ní kàn ṣe fídíò gbogbo àwọn tí wọ́n ti ṣe ní bá ṣe pé wọ́n confam before I stop. ó ti fún wa ní confirmation pé wọ́n ti san ó ti wọlé ó ti wọlé àbí èló ló wọlé five thousand àbí èló ok ó ti wọlé thank you àmì ok ó gbé jáde account mi kankan mo fi san Otobolaji Nigeria enterprises ok God bless you thank you for calling calling bye for now. Amen. Amen. Thank you. Yeah. So, ẹ̀yin èèyàn tẹ́ fẹ́ pè wọlé nsìn ẹni tó bá ti ń pè wọlé nsìn ẹ mọ̀ pé fídíò ó yìí sì fún wa because èyí tá a ti san tẹ́lẹ̀tẹ́lẹ̀ látẹ̀kọ́ tá a ti ń sanwó yẹn sìn yẹn àti ìsan tó fifteen o ó dẹ̀ kó ṣe é pé thirteen ni ó ṣe é pé thirteen so a sì ní like twenty a sì ní like eh, seventeen so call him okay tó o bá dẹ̀ rí lónìí ìdí mo ṣe ń sọ fún ẹ yìí ṣùgbọ́n tá a bá tún fẹ́ another day To bá ti gbà ń sìn tó bá jẹ́ ní la ìfẹ́ ṣe another one you don't take àwọn tí ò bá ti gbà ó ti yé yín mẹ́yẹn tátì la fẹ́ ṣe lónìí sin adẹ̀ṣì ní a lot of people because kò yá ṣé ẹni bá ṣe wá ń pè wọlé yẹn oúnjẹ kó yá táwọn èèyàn ṣe ń pè yẹn oúnjẹ kó because tá a bá lọ sókè tá a bá ní ká máa rólẹ̀ lọ sókè ó kàn lọ sókè ó so àwọn ò dẹ̀ ṣe dán tẹ́ pé àwọn èèyàn kan máa sọ pé a fẹ́ fún àwọn èèyàn kan ò to yẹ pé ara wọn náà máa fún wọn wá táìpù síta létà wọn wá táìpù pàwọn fún àwọn èèyàn no we are not i don't know anybody we are straightforward we are open minded we are giving it to people not that people will know kò ṣe anybody mi sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa sọ pé okay. Oh, máa fún ọmọ mi lówó mo máa ń fáwọn ọmọ kan lówó máa fáwọn ẹnìkan lówó máa ní bá mi gbà bá mi fún wọn five hundred thousand nílé bá mi pín mi máa pín fáwọn èèyàn ẹ̀ i don't know anybody i'm just sharing it i'm doing it as my as my spirit okay Oh yeah, oh yeah, ó yá à ń ma ẹ kó ètò ma o. God bless me and you. èmi ma Deborah ló ń sọ láti Èkó ma. orúkọ. Deborah Deborah Ọláyínká Òjó. okay Deborah Ọláyínká Òjó yeah you are from Lagos right. Okay, ẹ kú ṣe olúwa àti láti ṣe mo ti máa ń fọ́ lóyún mo ti máa ń gbọ̀wọ̀ ọ̀tí máa ṣàti prayer point ti máa ń give ná. ok gbogbo yín prayer point mi yẹn lẹ fẹ́ kí n lẹ láìkì Okay, kò sí wàhálà àtàdúrà wọ̀tẹ́ má máa sọ̀dá mẹ́wàá mi náà má máa gbọ́ rẹ. mo láì prayer point yìí because nígbà pé prayer point kan pẹ́pẹ́ ẹ̀ ń bá mi délé gangan lẹ́kí pé prayer point yẹn. kí ni prayer point náà lọ́jọ́ náà lọ́hùn. lórí ọmọ olórí ọmọ lẹ fi gbàdúrà. kí ni mo sọ pé kọ́ ọmọ ṣe kí ni mo ní káàdúrà yẹn kí ló kí sọ kíákíá sódà kó pe nọ́mbà yẹn. Mm, ẹ ń sọ fún bí mm, ṣé mm, ah, mo ṣe máa sọ Yorùbá yìí pé òbí tí ah, ẹwọ pé ọmọ pé ìwọ tó bá ìwọ tó jẹ ìwọ tó ah, mo wọn ti prayer point náà pé prayer point. irọ́ irọ́ irọ́ broad daylight ló pa yẹn o Deborah tó bá ní oní prayer point yẹn gbogbo ló rántí ló dẹ̀ fi. ọ̀gọ́ ló gbé sí Facebook kan lẹ́sìn gbọ̀ngàn ń ṣiṣẹ́. ta ni. ọ̀gọ́ ló gbé sí Facebook lẹ́sìn fún fún mi yẹn ó wá ní ó wá ní mọ́mí yẹn ló ń sọ̀rọ̀ yìí mo ní mo èmi kò tètè pè gan ó ní òun ti whatsapp number àwọn ọmọ náà ó ti sílẹ̀ ó pé kí wá sílẹ̀ mo lè ka try ẹ̀. ok ó pe ọmọ ẹ ó gbàdúrà yẹn ló gbà lórí ọmọ anyway mo ti rí ẹnìkan tó sọ̀rọ̀ mi tó mo rírọ́ díẹ̀ ń bẹ̀ but no problem for me like irọ́ èmi o i'm a straightforward person ẹni tó sọ pé tó bá rí nǹkan tó bá sọ pé à nǹkan tí mo wò lára yín lélẹ́yìn yẹn ah bẹ́ẹ̀ ṣe bínú bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ẹlòmíì ti sọ̀rọ̀ ń sè pé you are so bold there is sọ̀rọ̀ kò sọ̀rọ̀ tí ò lè sọ ẹni yẹn sọ fún mi pé kò sọ̀rọ̀ tí ò lè sọ mo rẹ́rìn. ìyẹn ló go viral present no wàhálà ìyẹn náà dà ó yá ó yá send your account number Call your account number if you want me to give you data money abi. Yes. Oya. Oh, yeah two twenty two twenty two one one zero seven fifty eighty one twenty two eleven zero seven fifty eighty one Ojodebola Olayinka UBA Bank. Say it again. two Yeah. seven zero 07 abi. It's breaking in. Call again. Come me. come again. 22. Yeah. 11. Eh? 11, eh? Is 07. Is 07. Uh, 50. 50. 60. 66. 60. 60. Mm-hmm. Alpha, alpha, 60 eight one. Is it is it six zero eight one What is the name? I mean, are UBA Bank? UBA Bank. Eh, Fúgbóngbò jáde. Hold on first. Ojode Bololayinka UBA Bank. Only WhatsApp, don't call messenger. ṣó ti ṣó gbé jáde. má. à ń bọ̀ tó bá gbé jáde mú bọ̀. Deborah Olayinka Ojo pay hold on tó bá ti wọlé so that you see kí ló tó yín mú. page. No? ti sọ. Hmm. wọ́n fẹ́ jẹ gbogbo hmm? paid but hold on tẹ́ bá ti receive ẹ̀ kẹ́jẹ́ káwọn. mọ́mí ẹ ṣe gan ní orúkọ jésù ẹ̀límọ̀dàmú ń ayé yín lórí ọmọ yín ẹ̀límọ̀dàmú lórí ayé yín ẹ̀límọ̀dàmú iṣẹ́ yóò ní ìṣẹ̀lẹ̀ orúkọ jésù òkò kẹlẹ́ fún mi máa lọ kókó yín máa yóò ní yẹsà ló wà lọ́nà kàn ti la kàn ti ó ti ó ti ó ti àbí kí ló lè pé nìkan ti gbé àbí. ṣé ẹ ti wà ń bẹ̀ àbí I don't know. Oh yeah, now you can call again. Okay, somebody is on the line now. Yeah, I think this will be okay. Yeah. Oh yeah. Oh. Hello. Hello. Hello Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello Hello. Hello. Hello. Hello. Hello. Ẹ kúrọ̀ lẹ́. Yes ma Hello. kú ètò ma. Àwa nìyẹn. Yes. Yes ma. Ọlọ́run á kò Hello. ma wẹ̀ ẹ́ rà ánú gbà o. Àmín. Wọ́n láì kí ẹ ló mà. Wà á ń gbọ́ mo like yes ma mo like bẹ ṣe máa ń ṣe mo dẹ̀ like wá yín. ṣé ẹ ti bá mi gbé lérí mi èèyàn kì í gbókèrè kó mọ dídùn ọbẹ̀ o ọtò òfin gbogbo ara jó mọ wàì wàì wàì wàì ẹ. bọ àárín fèsì ok ok ok kí lorúkọ yín ẹ pé náà àkáǹtì nọ́mbà yín. Twenty. Face you look familiar. This face look familiar. Thirteen. Forty. Come again. Twenty. Eighty-five. Ninety. Thirteen. Forty. Thirteen, fourteen, or thirteen, forty. Thirteen, forty, àbí? Bẹ́ẹ̀ni mà. Kí lorúkọ? Fèyí Ṣayọ̀ Fámúyìwá báńkì wo. Senate. zenith thank you. ẹ ó dọ̀nà tó bá ti jáde tó bá dẹ̀ ti wole. tó bá ti wole. E confirm. pẹ̀ ti rí. ibo lẹ àdúgbò rẹ ti ń pè wá. ẹ̀ẹ́dẹ̀kọ́ ni mo ti ń pè yín. ẹ̀yin kí ló dé tó bá jẹ́ ìyẹn eré èkó látẹ̀kọ́ àwọn ará Oǹdó tẹ̀ pàrà Kogi òpè kogi kan ṣoṣo ló sì pè látẹ̀kọ́ ẹ no problem ṣáà mú jókì anybody tó bá ti pè ní ẹ tó bá ní interest ẹ mọ̀ pé èkó kì í gbé láàs kò zọ́bọ̀ kò zọ́dẹ̀ lé kò zọ́dẹ̀ lẹ́kọ̀ọ́. You paid? Hold on. Yes, ma'am is paid but ẹ hold on tó bá ti confam bẹ́ẹ̀ tẹ́ bá ti rí la máa kọ́ tẹ̀. can you give me you have one month in the fridge give me okay. give us your number ma my number is tag under the platform my number is there somebody say give me your give us your number your number my number is here It's under the platform. Check under the platform. Give me spoon. Spoon. Give me spoon. Ṣé ti rí? Ṣé ti rí? bẹ́ẹ̀ ni màá ti wọlé máa ẹ ṣẹ́gun ọlọ́run á bùkún yín ọlọ́run á dánwọ yín so àlàáfíà ẹ̀mí gúngùn ọlọ́run á túbọ̀ fi fún yín o. àmín àmín thank you ẹ ṣé. ẹ ṣé fún wọn. yes àpò yìí ò ní gbẹ màá o ibẹ̀ tí mo wó náà ibẹ̀ náà ò ní gbẹ lágbára náà àníkú owó àníkú àfíà àníkú ẹ̀mí gúgú àníkú ìgbéga lọ́lọ́run á ṣe fún agbára náà. àmín àmín thank you yes bye. yes ẹ ṣé mà. you welcome. yes ma ah fún mi ìgbà o máa yín náà ìgbà ìyá ọlọ́run abá mi fún lẹ́nu pé gbogbo àtàlàfíà ọlọ́run abá mi jẹun fún mi. ṣe é kó orí fún mi àmàdé fẹ́ kọ́ọ̀tì látẹ̀kọ̀ kò lè kọ́ọ̀tì kí ló pẹ́ lẹ́rìn. a ti gbé o. hello ma. Eh? hello à ń gbọ́ ta ló ń sọ̀rọ̀. Mm. good evening. And I people I'm not Yoruba. I don't understand Yoruba. How did you understand what we are doing here? <laughs> I'm not the first time. Hey, eh, but we are speaking Yoruba. How do you, what do you want me to do now? How do you understand what we are doing here? What do you want me to do? Small, small. Small, small words. I'm understanding your language, but just small, small. understand what you guys are doing. What am I, what are we doing? What are we doing? You are, showing love to humanity. You are really helping people, so that's why I just came across. Okay. No wahala, we are for everybody. Nigeria is one. No problem. All grapium, all the necessary. Hmm. Kedu. Mm. Adima. <laughs> Oh, right, I will teach you how to speak Igbo. Ah, no need, no need. <laughs> Thank you. <laughs> I have a lot of language on my head that I need to learn. Even the country I, I reside, they ask me to learn their language all this while. I refuse to learn. So I have many things to learn. So thank you for that. Learn. Thank you for all that. Right. Thank so you. Okay, call your account number. Ọmọ Igbo ni. I would I would have, but come out with Yeah. Call your account number. 3133. But share this page, share the platform, follow. Okay? All right? Okay. Mm. Mm-hmm. Account. Your account number. 3133. 1 3133. Mm-hmm. 09. Milewa. Okay, okay. Continue, continue. Okay continue. 3133 09 9541. 954 what? 45. 45. And what account? First bank. First bank. Ẹ pè sórí WhatsApp. Ẹ má pè sórí kẹ́ẹ̀dẹ̀ pè pẹ̀lú fídíò yẹn gbọ́. Ẹ pè sórí WhatsApp. Yeah. Hold on. And the name? Then okay. Then huh? your name is what? Ododile. Ododile. Which bank? That's my name. It's first bank. Ododile. Shoti. Blessing. Blessing Ododile. Yeah. Yeah. Hmm? hmm? Yes. If you get it, hold on. when you receive it then you cut you have to confirm that you have received it before you cut it okay okay ma mm-hmm. It's done, but when you receive it, you confirm before you cut it. much, ma'am. You are you welcome, but hold on, confirm if you receive it. All right, all right, ma'am. Okay. Network. Jesus. Thank you, ma. I receive it. Okay. You're welcome. I appreciate God bless you, ma. Thank okay. you. You're welcome. Thank you. Thank you. Okay. Yeah. Hold on to receive. Amen. No, it's okay. You sure? Mm-hmm. Just continue. Okay. wọ́n you receive well okay another person video no it's not the one call you you thought it's the one I will just open his page. hello good evening madam. good evening oh. madam ẹ ká sẹ́fún ẹ kúrò lẹ́ o. ẹ kúrò lẹ́ ṣé àlàáfíà lẹ wà sá. ẹ àdúpẹ́ fọlọ́run ẹ̀kújọ́ mẹ́ta o. àdójú yìí ẹ̀yin wo àárín iná dákìlẹ̀sẹ̀ wà ní.

yes. mo ẹ ọjọ́ kan pẹ̀lú mi ẹ máa sọ̀rọ̀ yín ẹ sọ̀rọ̀ àwọn èrò pọ̀ lórí ibẹ̀ kí lẹ fẹ́ sọ fún wa sà oh, àti kí lẹ fẹ́. I used to enjoy your program. okay ẹ kú iṣẹ́ ẹ kú náwó kù. okay kí ni nǹkan tá a ṣe tẹ láìkì. ẹ mo lẹ́ẹ̀bẹ̀ ṣe kí fún bọ̀bọ̀ kan ní orí kíní ọ̀dọ̀ yẹn yẹn <laughs> tí èkejì ẹ̀ ń sọ pé ẹ̀ tó pèèyàn kan tó ń sọ pé òun máa fọlọ́pàá arrest and I like the way you react that day so that is the reason why I like you. okay ṣe fẹ́ ká fún yín ní owó ẹ fẹ́ owó ẹ fẹ́ owó owó tókì tá à ń fún àwọn èèyàn ṣe fẹ́ ní sà. Ah, ẹ fún mi màá gbà. ok ẹ pé àkáǹtì nọ́mbà yín kò sí wàhálà sà. three zero. three zero. seven seven. seven seven eight seven. eight seven. six six. six six. nine five. First bank. ẹ dúró tẹ bá ti rí gbà kẹ́ sọ fún wa. Hmm? kí lorúkọ yín sàn. ògúnjì ah, mi mufta ọlálẹ́kan. <laughs> ajagajì di oògùn kò sóògùn nú ẹ o. tẹ bá ti receive ẹ kẹ́ jẹ́ ká mọ̀. màá jẹ́ kẹ́ mọ̀ mi kí receive ẹ. ok àti send ẹ̀ sí yín bọ̀ tẹ dúró kẹ́ máì tí ì lọ tẹ bá ti receive ẹ ní kẹ́ sọ fún wa ṣe rí ẹ̀yin tẹ́ wà ok ẹ̀yin tí ẹ wà lórí platform yìí tẹ́ ń pè lórí messenger ẹ má pè lórí messenger ẹ pè lórí whatsapp nọ́mbà yẹn ti wà tag lórí ibẹ̀ yẹn nísìnyí tolú tó bá ti ṣe tán tá a bá ti send thirty people tán a máa sọ fún ok tẹ́ bá ti receive ẹ̀kẹ́jẹ́ ká mọ̀ sódà á lè gbẹ́lẹ́ mi wọlé ṣe gbọ́ sà. mo ti gbà mo ti gbà ẹ ṣe mm. on this platform we are not giving only those people who are sick o. Oh like me àwọn kan ló ní anointing ẹ̀ we give to people tó need little tabadẹ ti yánu ẹni tó lọ́wọ́ tabarapá tó lè ṣiṣẹ́ àtàwọn ẹtí ọdún bẹ́yẹn tó yẹ pé ó lè lọ fẹ́ lọ commit suicide tí ò bá rí nǹkan ṣe ta lè help díẹ̀díẹ̀ we going to do that o ti yẹn yín bẹ́yẹn ẹ̀hẹ́ arúgbó náà da òṣùgbọ́n ọmọ ogun oníkanukú pẹ̀lú ministry ẹ̀ tó bá ti yá àti ṣe fárúgbó rí àdẹ̀ tó máa tún ṣe fún wọn o ti yẹn bẹ́yẹn but we have to have the tẹ́ bá ti rí ẹjẹ́ ká mọ̀ o sir excuse me sir mr ogunjimi tẹ́ bá ti rí kẹjẹ́ ká mọ̀ ẹ tí rí sà. pè mí ó lóun kú yẹ ire olúwa àfọláṣadé ire olúwa ti pè mí lẹ́ẹ̀kan let me answer this ire olúwa. busy ni mo ṣe tún pè yín síbí bàmà. ṣé ẹ ti pè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àbí. bẹ́ẹ̀ni ẹni kí n pè yín padà mo wá ń tọ́ láti pè padà kò lọ. ẹni tí wọ́n wà lórí live kiri but call on video on this one also so that I can call, you can give your number. okay okay ma ẹ ń bọ́ síta torí wa. Hello hmm? ma. ẹ tí rí ni bàbá. èmi ni màá ilé olúwa kọ́lá pẹ̀lú. Ah, ah. ilé olúwa ó dì í dùn ọmọ tó pupa tán báyìí ṣé kìí ṣọṣẹ pupa ọṣẹ ọṣẹ tóní lẹ máa fọlọwọ lẹ máa lọ àbí ó náà máa ṣe lára ọṣẹ tóní yẹ abẹ máa ń tọṣẹ ni ẹ máa ń tọṣẹ àti cream ṣé máa ń tọṣẹ àti cream ni. rárá o. okay all right call your ẹ̀yin ẹ máa dúró mbẹ̀ call your account number. twenty one. yeah. thirty nine. Mm-hmm. thirty six. Mm-hmm. fifty six. Mm-hmm. seventy four. Mm-hmm. Afolasade Williams. Afolasade Williams you are from where. Lagos ọmọ Àwórì ni mí. okay kéètì kéètì gbé àbí gánà kéètì gbé. gbé ó gbére. ó gbére. àwa méjìlá. <laughs> which um, account wo i mean bank wo. uba uba. uba. mr ogunjimi kò tí wọlé ni. kò má tí wọlé máa. ok ó máa wọlé kẹtọ ẹ má wọrí a máa dúró kó wọlé kẹtọ kọtì afẹ́ torí ẹ̀yìn nìkan náà lẹ́ni pé afẹ́ kó dàbí pé kò wọlé bí àṣẹ afẹ́ kó o ṣe tó bá dẹ̀ ṣe tán ọmọ bá mi type account number mi sábẹ̀ bẹ́ẹ̀ àwa ń gíìmù níbi ìgbà àwọn àdèbá pé àkáǹtì wa náà síbẹ̀ yẹ́ yes ma bí ẹ ti kọ fa orúkọ ṣá. ìyá ṣe bí Ògúnjìmí lẹ porúkọ yìí. bẹ́ẹ̀ni. àfọlọ́ṣadé. Mm-hmm. Afọláṣadé ẹ máa rí pàfọláṣadé máa rí títí ẹ̀ ń sìn mi ò mọ bá mi ò mọ bóyá Ifẹ̀ ṣá à Ifẹ̀ ni Ifẹ̀ <laughs> kì í ṣe Ifẹ̀ wàrà Ifẹ̀ gangan à Ifẹ̀ nẹ́tíwọ̀kì lè bẹ́ẹ̀. <laughs> Ifẹ̀. bẹ́ẹ̀ ni o ó yẹ kẹ́ ti wọlé o ó yẹ ṣe ẹ ẹ kí O porúkọ. Ògúnjìmí mufta ọlálẹ́kan. Ògúnjìmí. Well, I think, yeah, this one was, this one was gone. This is what I did now. Ṣé Ògúnjìmí ò tí ì lọ? Kí ló ṣe lọ? Afọláṣadé ṣe tiri tiẹ̀. Rárá mà, ọ mari mari No no hold on hold on confirm it I thought you received. àti o ti receive. Digi digi gẹ́ngẹ́ngẹ́ digi digi gẹ́ngẹ́ngẹ́ di gẹ́ngẹ́ di gẹ́ di gẹ́gẹ́ di gẹ́ gẹ́ngẹ́ngẹ́ di gẹ́ di gẹ́. Please ma, I call you for have received ma. Please I'm calling you ma, I have not receive Calling. let this person receive fún ogun ṣe ṣe ogójì mi ti lọ ṣadé náà ti lọ ẹ ti gbọ́ á. ẹlẹ́ẹ̀tì rí ẹ bẹ́yìn ni ẹyin. àwọn tó ṣe application ni. no uh, application wà ń bẹ ordinary náà dẹ̀ wà bọ́mí ìtì rí lórí ordinary phone. Ṣadé ńkọ́. mi ò tí ì rí mà. ó ti lọ ń bí o ẹ̀yin lẹ kò dẹ̀ ń pẹ́ báyìí o. ó máa ó máa wọlé mà ṣé mo dúpẹ́ gan mà ọwọ́ yá máa rò kí o. wá wa ó máa máa lọ sókè dáadáa lágbára ọdún. ó lè jẹ́ mẹ́ta. àmín so ẹ ṣe ẹ ẹ ṣe. ẹ ṣe mo appreciate. so when you receive it write under the comment that you are receiving to or Afolasade receive when you receive it Baba, ògúnjìmí láti ilé Ifẹ̀ ẹ bá wa kọ síbẹ̀ pé ẹ ti rì sí ma, ti gbọ́ sà. ṣe gbọ́ so that other we can attend to other people. kúyẹ̀ ẹ pè sórí WhatsApp bàbá ògúnjìmí ẹ tẹ́ bá ti receive kẹ́ ẹ kọ sábẹ́ bẹ́ẹ̀ pé ẹ ti rì sí iṣẹ́ gbọ́ thank you sir so much. Hello, ma. Sir? ní ìtì ìwé. ok tẹ́ bá ti rí kẹ́ ẹ pè padà ṣe gbọ́ because they say so much online other people want to call in you understand what I mean mm -hmm. these uh, people calling on the live um, anyway. ó mọ̀ kan. hello ma. hello. ẹ kúrọ̀lẹ́. ẹ kúrọ̀lẹ́. yes ma. yes. ṣàlàfíà lẹ wà adúpẹ́ mà. ó yá ẹ sọ̀rọ̀ mà à ń gbọ́ yín. mo ní máa ń rìn about you ma especially your prayers and some Hello, okay can you play uh, hold on eh, hold on ma you called before right. Hello, ma. no this yes ma no ma no I, I never call ma but orí WhatsApp la ní pé kán orí messenger lẹ́ ń pè báyìí okay attend to this. Uh, oh yeah, kill Hold on, hold on, hold on. You hold on, hold on. This hold on, okay, hold on. Okay. Okay. And mo ń gbọ́ yín mà. Mo ń Okay, eh, But tá praying, bá pray yẹn mà kí ló dé tẹ̀ kí n bá wa share tá a ti pray tó yẹ pé àgbà offering àgbà tithes I kò pray náà láti fi ṣe ọmọ èèyàn lóore ni kí ló tẹ̀ bá wa share kí ló tẹ̀ bá wa like share page máa share page I'm always on your page. Okay. Give me page yín mà? Um, my name is uh, Princess Bex. Ibo ni ẹ ti ibo ni kí ni Princess. Lagos. Hello, ma. Okay, Princess Princess from Lagos. Kí ni full name Elizabeth. Elizabeth Ọmọlára Ògúndíjì. Elizabeth Ọmọlára Ògúndíjì. Hmm? Kí ni princess name? Kí ni Facebook yín? Ṣé o ti ṣí ẹ̀ péjì wa? Kò ń ṣe eléyìí nǹkan tá a fi ń ṣe owó yìí nìkan o. you share wa ẹ̀gbọ́n ẹ má bínú o my daughter is uh, we are attending to you i'm i'm also other people are, are me on the other best share my page share my gbogbo page wa gbogbo àwọn kíní wa ni ẹ máa bá wa share ẹ ti gbọ́ kò ń ṣe ìta bá ti ń pín owó nìkan ok ẹ fún un ní nọ́mbà yín ẹ fún lákà nọ́mbà yín ṣé wọ́n ti share ó ti share wa. yes ma. yeah. two zero. two zero. three one. three one. six. Kuye Ade. six what? Adejoke look at the phone number here. under this platform. 60. See? You see, is that to give you your name? Six three four five four five nine seven. What account and what bank? First bank. First bank. come here. okay ire olúwa fọláṣadé ayọ̀bámi ó ní i have received my five k ma more blessing in jesus name okay thank you so ogun mo ti ẹni yẹn receive this name okay now tell me kí ni nǹkan what's your name. my name is praise suzy praise adelaya from ekiti state. you say you are prince susi abikilo gwenzi. yes Prince suzy from Ekiti State. That's your real name, right? Mm, my real name is Prince Adelaya. Okay, Prince Adelaya from Ekiti. Yes. So this is your so, first time on my page? Yes, yes, ma. Mm. For calling. Not calling, seeing me. Yes, for seeing you. Okay. So. For seeing me, eh? Yes, ma. Mm. And now I'm happy. Ah. So you you can, you, don't, you don't have anything to say about me. Uh, I can call you. You are the God sent to help um, others that have nothing to make them to have something. Okay, I'm a I'm a gift. Yes. Okay, that's good. You gave me a nice name. Mm. A gift. Yeah, it's good. God will reward you, ma. Amen. Oh yeah, call your account number. your account number. Ṣé the bá ti receive kẹ́ jẹ́ ká mọ̀. Nine one. Nine one. Three eight. Three eight. Seven wọ́n Three zero. Three zero. Two seven. Two seven. Hmm. Four six. Four six. Àwọn èèyàn tó pèsè orí àkáǹtì yìí. Ó pe àkáǹtì. Ó Video, video, video, video, video, video, video. Video. Oh my God, video, video. Yeah, Ekalema. I'm happy to see you. Continue ní Nàìjíríà. Tẹ́lifí bàbá bẹ́ẹ̀ ṣàdébùwá. Ẹ kálẹ́ ma. Video, video, video. Hello. Hello, ma'am. Hello, what's your name? Ekale. Oh, it's Praise Adele. Mm, this person. Yeah. Ah, we are listening to you. Okay. Praise Remilekun Adele Lagbewa ní Ope Accounting. Ekale ma ṣe dáadáa lẹ́wà pa. Ekale, àlàáfíà làwà. Hold on first. Mo fẹ́ kó ṣe tán mi ò fẹ́ I'm coming. Okay, ma first time ma ni ma. Yeah. Uh, share our page. Share any kind of share our video okay it's done follow see you it's done it's done it's done done done okay but hold on hold on hold on hold on hold on when you receive it yes if you receive it let me know have you received okay ma'am no ma'am hold on when you receive it okay I'll hold on. hello ma. mo ń bọ̀ sẹ́ mo ti gbé only let's share love and like Hey, <laughs> tún polówó fún ọ àwọn èèyàn wà lórí live bí mo ṣe wà ń you know a lot of people will come out I <laughs> want a lot of people wọ́n my daddy, don't worry we are coming àti ìdè tá a bá dé ẹ máa mú a máa ẹ máa wọ rè à ń bọ̀ have you received. no ma. okay hold on when you receive it let me know hold on there hold on there let me attend to this person. Eh, à ń gbọ́ yín. yes ma um, eh, first time tí mo join in life yìí ni ma okay eh, tí ì come and cross mi rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni mà. Ilu wo lẹ ti ń pè wá. nàìjíríà mà. ibo ni ní nàìjíríà mú mọ. ògbómọ̀ṣọ́ mà. okay ògbómọ̀ṣọ́. kò ní. okay Video wa wo ló ti ṣe ẹ̀ báyìí life one time she presently. Did you share? Hmm? I am actually not there yet, but I'm on live presently. And ah, online, on live, on live. Eh, eh. Share it now. What eh, kò sí nǹkan tó bá dé ńbẹ̀. Ṣebí you want to be a partaker ni? Yeah. You want to be a partaker of the blessing? Share. Yes. Share. Okay, okay, what is your pe account number ẹ. three zero. So, o ti gbà ni o ti rí one one. yes thank you mommy. have you received it. yes yes ma. you receive it now. thanks yes yes. okay how much. sure five thousand naira. okay okay okay. thank you ma. you're welcome you're welcome. yes ma. Your account number is three zero one one zero nine. Six three. Six three. Zero two. Zero two. And what account? What bank? Polaris Bank. Pẹ̀lẹ́. Oh. No, I'm doing that because my posture was terrible. Kúnlẹ̀ ọba back. Ṣé kò ṣe lè nìkan náà nìyẹn máa bá wa share platform wa and follow us follow us on Auto Success I mean and also Auto Bola Love 3 don't worry and also the YouTube follow um, what's your name okay, the YouTube name sir ma I'm coming out please this person on video video and WhatsApp we need video and WhatsApp please Um, what's your name? Kí lorúkọ? Ayakibade Mistura. Mistura. Get get get. Done. It's done, done. The bag boy, it is done. Okay, ma. I will, I will confirm it, ma. No, hold on. Tó bá ti wọlé. We go sure confirm. We, we don't do fake. We want you to confirm it. Okay, no, just so. Okay, ma. Thank you. Ma. Mm. Sorry, ma, what's the name on YouTube? Auto She Ṣé ṣé kí n fún because eh? Ma, I'm coming. I will, I will do another one and I will. Jiggy, jiggy, jiggy, jiggy, jiggy, jiggy.

so much, ma. You're welcome. You seen it. That's good. Bye. Thank you. I really appreciate it. God bless you, ma. Amen. Thank you. <sighs> ẹnìkan tí ń pè mí bíbá let me call this person back he has called the first person that to call to pè more than twenty times Who they send the ìyàmú account number account number ṣojúre ok jẹ́ kí n pè é kí n kó gbé wá fúnra rẹ̀ let me call let me tell let me tell her to no no no no no no I want to call her oh God òun ni mo fẹ́ pè àwọn èèyàn máa ti wà lórí lashat wọ́n máa gbowó lónìí tá a bá ti pe iṣẹ́ people go ó yá. hello ma. ẹ ó yẹ pé nọ́mbà yín tán. ẹ a rí gbogbo nọ́mbà yẹn ti lọ sókè but call your number now good news ws. okay zero seven zero zero. yeah. eight five. Mm. ninety eight nine zero. ninety eight nine zero. Auto Gallant. ṣé lórúkọ yẹn àbí no ẹ̀yin ok Auto Gallant ok Auto tó Gallant yes Auto tó dá Auto tó dá tọ́ lẹ́nu bẹ́ẹ̀ ó Gallant yes thank you. ibo lẹ ti ń pè wá ganan. Kánò mo wà but Kogi ni mí. sáìdì eh. mọ̀pá. Eh. Eh, ok ah ok ilé pè látẹ̀kọ́ tá a ti dá lóhùn ó lọ sókè ni ó yá ó yá ẹ máa rí sí ẹ máa tẹ́ bá ti rí la máa tó hmm. kọ̀ tiẹ̀. ok bó ní mọ̀ pàná àbí ní mọ̀ mi ṣebí àwọn okun side yẹn ni. Kogi ni. yes i know but ẹ ti ní Kogi but Kano dẹ̀ ti ń pè àwọn Kogi Ondo state yẹn they are used to ilẹ̀ Haúsá kí ni báǹkì yẹn. Access Bank. Access Bank ẹ ṣèdè kogi kan sí mi kí n mọ̀ bóyá kogi lẹ̀ tiwọn. ẹ kú mà sálàfíà ẹ sí. àlàáfíà kò kọ èmi ò ń ṣe kogi mọ̀ tó kún náà ni a máa ń lò nílùú wa so so i'm from Ìkàrẹ́ Àkókò but my mom is from Kogi. <laughs> Eh, mo mọ history yín mo máa ń visit program yín dáadáa. thank you so much. kí lorúkọ yín ṣé Yusuf lorúkọ yín ni. bẹ́ẹ̀ni. Motúnráyọ̀. Yusuf Motúnráyọ̀. bẹ́ẹ̀. Yusuf Motúnráyọ̀. God bless you too. done ẹ dúró tẹ bá ti rí kẹ sọ okay. yeah. tẹ bá ti rí kẹ sọ̀rọ̀ ẹ gbọ́. oh only I ask obi more. okay call me on live show now you know a lot of people drop their number and it went up so if i want to pick it you can see this person tí mo wan attend sí sí wọn ti kọ́kọ́ àtà I think I àwọn in second person tó pè lẹ́ǹkan. bẹ́ẹ̀ni. ṣe ṣe ti receive ẹ tẹ bá ti receive ẹ kẹ jẹ́ kí n mọ̀ call me uh, this Obi Mesoma Lillian ẹ má tẹ bá ti receive ní kẹ́ sọ àǹtí ẹ gbọ́. Hmm. Obi Obi Obi. Obi, Obi, Obi, Obi, ma Obi. Okay, send your account number on Facebook now. If you cannot, because I noticed you, Obi, you've been calling, you've been sending message. Uh, you are the first of those people, first, um, I want you to walk over Walewa. So, Kunle clean, cleaning, you know, tí ń pè láti nǹkan. Mo fẹ́ kẹ́ ẹ sọ pé ti receive ká tó o. Eh, this Kunle, please call on WhatsApp and it has to be video, okay? So that you can call your you make sure your num account number, okay? Okay? You said? Yes. Ẹ jọ̀ọ́ ẹ bá wa pè lórí WhatsApp kẹ ẹ pè ní láì ẹ pè kó jẹ́ fídíò kàdé lè ah. kẹdẹ lè pè láì kẹ. Mi irú ọ̀ ṣe bẹ́ẹ̀ rí pé mo wà lórí line ni mi deliberately do that ẹ rí pé mo pick ẹ̀ ń sìn náà despite mo wà lórí ikọ̀ pẹ̀lú another person you understand so ẹ pè lórí live I mean ẹ ṣe live as in ẹ pè live so ẹ mọ lórí messenger ẹ kò yẹ kí n pick ẹ torí whatsapp mo ní kàn pè bọ́tẹ́ pè lórí messenger mo dẹ̀ dá yín lò bọ́tẹ́ pè live ẹ jẹ́ kí n rójú yín so ẹ lè pè é jáde. ẹ try ẹ try ẹ try try. ó máa wọlé kò sí wàhálà. Obi Obi you be here for long Obi. Eh? You have his account? Obi what? òbí kìíní kan kìíní kan tolú ó ní òbí kìíní kan kìíní kan òbí that name sound familiar who is òbí. Hmm? Eh? Okay, for the election. Oh, mo tẹ̀ ti gbàgbé ṣá. Okay, she said she got your number now on Obi. I'm calling. Are you the one calling? Are you good news? Hello. Yes. Uh, is that Obi? No. eh? Good news, good news, good news. Good news ni. Are you lọ máa ń gbọ́ lágọ̀ọ́ <laughs> Yes, ma'am. Mm. I heard that you are doing so. You are not even know me. You don't even know me. You have not seen me oh. before. We know we, we the people ah, ah, okay now the, today shall we call every randomly. Next time we want to we next time but no problem but hold on. And the bank pay. I want to pay. pè yóò kàn ní promise that like me I, my promise is my promise you give it to that Obi now you said you have account of Obi Obi Albino been. yẹ kẹ́ ẹ ti it, gba wàhálà mi tí tèmi. torí bẹ́ẹ̀ ṣe lè wá láti Kogi. mo fẹ́ kẹ́ kẹ́ kí mo ti rí kíní yín sí náà I will call you back tí ò bá tí ẹ bá sọ tí mi tẹ́ ẹ̀ bá ti sọ sábẹ́ bíbá pẹ́ tí rí gbà orúkọ yín rè from Kogi I will call you back let me assist you okay. that yeah. Thank you. You're welcome. You welcome. mi ń gbọ́ so fídíò mi mélòó lo ti share báyìí you are here for the first time you should share my page and follow my page yes you should even know me the best person that want to give you money sef you should even know me you understand me you should know person that want to give you gifts. I understand. I understand. Ẹyin hello. Hello hold on hold on hold on hold on hold on hold on hold on hold on hold on hold on hold on hold on good news hold on hold on I'm listening to you who is this. my name is Kunle Bolaji. ẹ̀hẹ́ kí ni ká ṣe fún yín sà. Ah, èmi náà ti ń mo ti ń pè lórí ètò látàárọ̀ mo ti ń pe àwọn nọ́mbà sí yẹn mà wọ́n ah. ẹ bí zì. ṣé owó five thousand lẹ́fẹ̀ẹ́ gbà bẹ́ẹ̀ ṣe wà yìí. Ah, kò sówó tó kéré jù bàbá. jésù ah, àwọn <laughs> ṣe rí àwọn <laughs> i did something something surprised me today àwọn pití bàtà wọn anyway ṣá no problem kì í ṣe àwọn tó bá sick làwọn fẹ́ fún akọ̀ròdá fẹ́ fún àwọn èèyàn lówó ṣá so follow our page the kind of person so àwọn tá a so ayé tá a so sí náà ló máa tẹ̀ sọ fún wa irú àwọn èèyàn tó máa tẹ̀lé wa irú àwọn èèyàn tá a máa ní so i'm not because I want to give to you, I don't expect you to be wretched or to be looking yama yama. Because today, also tomorrow, you may want to sponsor some people also on the platform. You understand me? So, our promise is a debt. We'll give it to you. Okay, kile lẹ mọ̀ ń pa mi sà. Àbí this first time tẹ́ ti miri. mi rí. Àìrọ̀, mo ti máa First time tí mo kọ́ gbọ́ program yìí ni program tí boy kan tẹ help wá sí eh, eh, eh, US okay okay okay okay okay iṣẹ́ ìyẹn nìkan ni kì í ṣe US o kì í ṣe US o Canada ni wọ́n ń pè bí o mi ò sí US Canada ni but Canada àti US they are they are I mean they are twins so I'm in Canada but ẹ ẹ ti ẹ sọ nǹkan kan no problem but ẹ follow page mi o torí gbogbo àwọn tó ń gbowó lọ́mì yìí ẹ mọ̀ kan tí n bá five five thousand ọlọ́run ló ní kí n ṣe fídíò so àwọn tó ń gba five five thousand yìí I don't expect it o you know <laughs> toluwa ni mi i don't expect it all of them they are robust all of them they are yellow all of them they are clean all of them they are fine all of them like that you understand ẹ bá wọnú Àgbàlá Gabriel ṣe rí gbogbo àwọn tó máa ń fún lówó ẹ̀rí wọn tó máa gbé wọn tó máa ṣe ẹtí understand àbílí pẹ̀lú bíbú ìdó àwọn tẹ̀kọ́ tó wá sí ibà yìí àwọn tó kárú fìlì àwọn tó ṣe ẹtí understand <laughs> kí lorúkọ yín sà ẹ ní kò ní bàjẹ́ fún yín Ah. Hmm. kò ní bàjẹ́ fún yín eh, mo dẹ tó á ní ìtumọ̀ kẹ tó lè sọ pé ṣé ṣe tó lè sọ pé fẹ́ gba tókì yẹn anyway it is well ṣá. nígbà tó kéré jù ẹ tó gba kékeré náà ni ó gbà ńlá. ṣé ìdúpẹ́ gbà ńlá bẹ́ẹ̀ ṣe wà <laughs> ṣèlè ẹ̀yin náà máa fúnyàn ẹ̀yin náà máa fúnyàn jọ kan àbí tá a bá gbéyàn kan wá ń ti gbé ẹ bá wa dáwó fún o ẹ̀yin náà ò ní sọ pé òkè o ẹ ṣàánú fún un àbí ẹ understand àwa kàn ṣe kì í ṣe pé wọ́n yà sọ́pà lówó tó yín àbá ní kankan tó yín bọ́tì à ń try láti kọ́ àwọn èèyàn bọ́n ṣe máa ń fúnyàn so tá a bá gbéyàn kan wá lọ́la tá a bá ṣe pé eléyìí need assistance o ẹ bá wa ṣàánú fún ẹni tó bá ti ṣàánú dandan ni kó ràánú gbà that's it. ọ̀dà máa ṣé mo lè pè yín lẹ́yìn program. láti ṣe kí ni. kó lè dáa náà ni. ok ní kí ni ibi kó lè dáa báwo. ìrọ̀ tí mo mí ní pé tó wáyé pé lórí token time ṣe dáwọ́ pé ah, mo pọ̀ ju token lọ àwọn kan mi wà tẹ́lẹ̀ ṣe láti ràn mí lọ́wọ́ so ẹ má jẹ́ ká sọ lórí afẹ́fẹ́ bẹ́ẹ̀. ok torí mo rí pé ẹ pọ̀ ju tókì lọ ẹ mọ̀ ẹ ti understand <laughs> torí ẹ mo ṣe ní káwọn èèyàn máa gbójú wọlé kárí gbogbo àwọn tó ti pè mí látẹ̀kọ́ mo ti ẹ̀fẹ́ kò sí mo ẹ̀fẹ́ bóyá gbogbo àwọn èèyàn tí àwọn àgbàlagbé bẹ́ẹ̀ máa ń kó jáde ẹ ti understand mi ò rí kankan torí bẹ́ẹ̀ ẹ ti understand bọ̀ kò ní bàjẹ́ fún yín despite pé ẹ ń wò mí ẹ pè sórí platform mi then tẹ́ bá máa ṣe ṣóun sìn tá bá máa rí yín sìn ó lè jẹ́ pé ẹ lè lo fake account kan ká má mọ̀ pé ẹ̀yin lẹ wà lábẹ́ a sọ pé ló wà bẹ́ẹ̀ lówó bọ́ọ̀tì aṣáàrí yín ìrínití nìsọ́ni lọ́jọ́ kò ti yẹ yín bẹ́ẹ̀ yẹn so tẹ́ bá sọ pé ẹ níìdì á fáwọn tó bá jẹ́ pé ó níìdì ẹ̀ bìkọ́ mo rí yín bí ẹni tó tó ti létọ̀. òun mo ṣe ní bóyá kẹ́mi àti ń sọ̀rọ̀ lẹ́yìn program. ṣé ẹ níìdì ẹ ni àbí lẹ́yìn program bò ó ẹ sọ̀rọ̀. mo believe pé lẹ́yìn eh, apart from this token ìrìnà hmm. eh, kan wà tẹ́ lè ṣe fún mi. bí kí ni. mo ṣe ní pé yẹ ká sọ. bí kí ni. Eh, ẹ kàn rí ẹ kàn rí bí ẹ kàn rí bí mo ṣe rí ni mo ní náà ní ìdìrànlọ́wọ́. èmi tẹ́ rí náà mo ní ìdìrànlọ́wọ́ ojú many people lọ ó ti eyín. ayé yìí ga ayé ibi tẹ́lẹ̀ wà yẹn ga ọlọ́run ti gbé yín dẹ́sẹ̀ dáì. ọlọ́run ló jẹ́ káyè mi ga olúwa má jẹ́ kí n jábọ́ àmì ọlọ́run jọ ṣàánú fún mi gbogbo tó kù táwọn èèyàn ń rí tí mi ò mí rí tí wọn rí tèmi rí ọlọ́run jọ bá mi ṣe bẹ̀ kò sì bá mi ṣe dáadáa ṣàánú fún mi o. you want the token àbí ó yẹ mú àkáǹtì nọ́mbà yín wá ẹ má wọrí ẹ má àkáǹtì nọ́mbà yín wá hold on. okay uh, eight uh, zero three zero hmm. six one eight nine two eight. kí ni báǹkì dẹ́n lò. opay. opay. bẹ́ẹ̀ ni ma. lórúkọ yín. Kúnlé Bọ́lájí. Adékúnlé Bọ́lájí Dámilọ́lá àbí gbọlẹ tí ń pè wá ná. Òṣogbo. Òṣogbo òròkì. Bẹ́ẹ̀ni mà. Ìlú bọ̀bọ̀ yìí ni wọ́n máa ń ní bọ́dì no problem it is well tẹ bá ti rí sì kẹ́ ẹ sọ fún wa pé ẹ ti rí. All right. Yes sir. Yes, sir ẹ ó dọ̀nà ẹ má ti cut. ok ma. one thing people do some people they want to give they give to people who are dirty they give to people who are not uh, look okay you give to people who need it who also okay who are not okay or some people kò dìgbà téèyàn bá depreciate kó tó lè ṣòro fún yàn. ó ti wọlé ó ti wọlé. five thousand naira. bẹ́ẹ̀ni ẹ ṣe thank you. ọlọ́run rẹ amen. thank you bye. bye. you know one thing ẹni tí ó pè mí ẹnu mi show face anybody. I've been seeing all of them. There was nobody nínú wọn too wretched, too dirty, and I love that. Because I know the tó bá type We òun náà ló máa receive. It's good to help people. to buy help and àwọn ẹlòmíràn, àbí tó bá ṣàánú fun with nígbà tí ò tíì depreciate, wọn ò ní depreciate. But some people wait for you. Ṣé mo pẹ́ ní iye bó ṣe sọ̀rọ̀ sí mi ò fẹ́ wọ́n ní bí mo ṣe rí àwọn ẹ̀wọ̀n ọ̀fẹ́ sọ̀rọ̀ tán èmi ló dẹ̀ ti yé mi ẹ̀ tán understand yẹn ìgbà míì èèyàn lè wà irú ìgbà míì ti máa sọ pé ó ti happen sí mi dáadáa lórí Facebook yìí I have many things I have uh, mo ní kan ní Nigeria but when I was here I was going through a lot of things you understand me when people look at me tí bá ń rẹ̀rìn gan nígbà míì tí bá ń jáde lọ nobody knows what I go through you understand me but some people dey wait for you to be depreciating to depreciate okay ọmọ yìí ti cut ẹni tí pè mí tẹ́lẹ̀ o. yes Hello, but we i think we send me we, we send you money before now. No, ma, no, you asked me to drop my details on Facebook and I've been dropping okay, it. Okay, you know, you know what? I call, hold on. Ó yá, ìwọ gbé fún. Ó ti gbé, ó ti tẹ̀lé mi rí But no problem, tẹ̀lé mi lẹ́ni. Kì í ṣe pé bóyá ẹni tó tẹ̀lé mi, tẹ̀lé mi sìn. Ó yá, fún ní ó yá call account number yẹn ṣó ti fún lákàá number yẹn tẹ́lẹ̀ good news àbí good news kọ́ yẹn. èmi ni màá yín wà. ó number yẹn so that a lè fún ẹ ní ó yá pé fún pé jáde. hold on hold on. Six six. Six six. Hold on, hold on. I've called. Hold on, hold on, hold on online like that. What? Oh, oh, seven seven. 483. 483. What account? UB Bank. UB. Hey, eh, Kendi. Eh, hey, you know, I said you have been my follower. God will bless you, my evangelist. I eh, send account number in. yes o. what is name hold on baba niru Tèmítọ́pẹ́ ọba niyi Tèmítọ́pẹ́ eh the account again pé Catherine two oh nine two oh nine six six two oh nine ló pe six six. yes ma. Uh -huh. seven seven. Uh -huh. four eight three. okay. Uh, UBA bank. Mm-hmm. tó bá ti rí kó o Eh, ọba ní ìtìmítọ́pẹ́. ọba ní ìtìmítọ́pẹ́ ó dọ̀nà. No. ẹnìkan ní kúnlé ọba clear ó ní account alert receive ma no problem wọ́n ti sọ ọ̀bọ̀ tí ó dàn tó bá ti wọlé kó o sọ pé o ti wọlé ṣùgbọ́n wọ́n ti sọ ok o gbọ́ dúró síbẹ̀ tó bá ti wọlé ni kó o sọ pé o ti wọlé yes i'm listening to you uh, my igbo igbo sister. okay ma. Mm. your account number and your name introduce yourself again. Because I thought to have paid you before, but uh, you said you have not, okay? No, no, ma. I'm Odumesoma Lillian. You asked me to drop it on Facebook. Okay. So I've been dropping. Oh yeah. Oh yeah, call your account number. One four. Mm-hmm. Oh, one four. Mm-hmm. Six zero. Mm-hmm. Six zero. Mm-hmm. Oh, yeah, call it, uh, repeat it again. One four. One, one four, four eight. One four eight. One four. One four. Six zero. Six zero. Six zero. Six zero. Four. Four. Okay. What which are uh, no I mean bank? Access Bank. Access Bank. So o did o ti ṣe ni o ti receive any? anyway so o ti receive any? is your first time seeing me online, eh? That's no friend, eh? What's, your name once again, madam? Mesoma Lilian Obi. Mercy. Yes, I want to accept this for this person has been on my line. Mo máa pẹ́ níyẹn padà, ìtọ́lẹ̀ wọ́n Eh? bóyá o ti receive ẹ̀ ló ṣe cut. ó dànù tàlẹ́ náà. Have you received? Okay, my SIM card is not inside this one. Uh. Ah. How, do you know that we have not paid you for before? Because if your SIM card now, you cannot receive alert. How will you know that we have not paid you before? Because, eh? Let, me put it inside another phone. Ṣé o receive it. What you receive it? Eh? Bẹ́ẹ̀ ma, bẹ́ẹ̀ Ah, oh, ṣé ìgbà tó receive ẹ̀ yẹn wàá dẹ̀ sọ pé o ti receive ẹ̀ kó tó kọ̀ mo mo ṣe lọ check balance mi alábìrin kò tí kò wọlé direct. no problem thank you. Bye. <laughs> wọ́n ti àwọn boys yẹn ti fẹ́ máa ṣe fọ́ní fọ́ní tì ó kọ̀ court. female olè eh? no this is my first time wo gbogbo wọn wo gbogbo àwọn tó tó hmm, hmm. you have not received it abi. I will receive it. I will receive it. All right, bye. Thank you, my God. Amen. Now, Omoko. Tolu tag my account number here anybody that tó bá fẹ́ my tita my tag account number my don't tag my account number don't tag any account number let's just finish this one for today. ọmọ yíbò tó wọlé lẹ́ẹ̀kan yẹn ó dà ìwò lára àwọn tí mo kọ́kọ́ ó dà pé wọ́n sanwó fún un tó gbà tó ṣe tán sí ó sọ pé eh, ọmọ Ìgbò yẹn torí mo mọ̀ ni ó dà pé bí ẹni tó kọ́kọ́ àwọn tó ju wọn bá ti know you have not if you are new on my page sef no no few one tó kù yẹn oh God hold on hold on ẹsẹ̀ gírígírí mò ń bọ̀ ẹni tí mo fẹ́ ẹ ó dàn ó dàn no no not this one I want to. last person I just sent money to. No, I want to check somebody lady to pè lẹ́kọ̀ọ́ yẹn oh yeah, God it's not that one. àwọn tí ò ti wà sórí platform rẹ we are going for now i'll come back again torí ẹlòmíì sí ó lè lọ pe gbogbo family ẹ o ti understand <laughs> hmm. ó lè lọ pe gbogbo family ẹ àwọn yeah hold on i want to call this person i want to call this person ah this person called me o oh. this person from Kogi called me mo fẹ́ wò ó bóyá ó ti gbà. mo pẹ́ pé òkìkí lẹ́ẹ̀kan why is this one is not going mm. see please call when you are ready in call what is call. because you already have too much you. ẹ eh, kò jẹ́ kí n lè kọ́ ọ̀gbọ́n jáde àbí. oh my god. búyẹn ṣe ṣí àyálẹ̀ tó wá gbowó lẹ́ǹkan ọdún òun dárúkọ rẹ̀ anyway mm-hmm. hold on I want to call that person yes I want to mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ oh God yeah. hello. hello. ṣé fẹ́ pè mí mo ṣe pè yín padà ẹ ṣé ẹ ti rí abẹ́ ti rí. mo ti rí ibù wọn tẹ mo tẹ love síbi tẹ́ẹ̀tì tí mo send sí yín lórí eh, facebook. mo dẹ̀ rí love bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀. ẹ ẹ mi mọ. mo tẹ love sí tẹ́ẹ̀tì mi jẹ ẹ tó wá láìkè. ok ẹ ẹ mo wá láìkè bóyá maybe my daughter or somebody no problem mo kàn ní kí n confam ẹ ṣé ma. Okay, thank you. Yes, you. welcome. Thank you. Yeah, you look funny. Eh? nǹkan tó mo ní kó bá mi ṣe nǹkan tó ní nǹkan tó ń ṣe tó ń lò ọ̀tọ̀ hey this person I want to call this person back yes let me answer this person I notice she been here ọ̀la wait ẹ pè wẹ video now ẹ pè miss, madam okay okay hold on okay accept video yẹn. Yeah. ẹ kálẹ́ mà. ẹ kálẹ́ o. yes ma ọlálẹ́kan lọ́rùn yẹmí lórúkọ mi mà. gbogbo ẹ̀yin tí ẹ ń pè mí tí ẹ ń fẹ́ tẹ́ pè sórí show mi ojú yìí jojú olówó ẹ̀ẹ́dọ́ ẹni tó sọ́fà tó níbi five thousand all of them that's what I know. notice about all of you. kọ́rin kò ṣe bẹ́ẹ̀ wá adédọwọ yìí o ojú akọfí àwọjọ èèyàn tí ìyàwó jẹ ni o alára mámọ ìyá ni wá. gbogbo àwọn èèyàn tá a rí wọn tó máa ń gbé wá sórí facebook tó máa ń gbowó lórí facebook bí gbẹkẹyìn wọn ti kẹ kí gbogbo ìpàdé wọn ti pa kó oríṣiríṣi kan láàárín àwọn tó gbowó lórí fúlámọ mi. aláwọ̀ bá jí àwọn òjò àwọn ẹni tí ó ń jìyà ni ìyá ń jẹ wá. <laughs> ẹ kú iṣẹ́ takuntakun náà mà. Ah, ó máa jọ iṣẹ́ takuntakun ni ẹ o kò yí sí o. ọlọ́run máa wà pẹ̀lú yín mà. Ah, I wish to show the face of the people collecting this money. <laughs> Ah, it is well. Okay, kí lẹ mọ̀ ń pa mi kí lẹ lè sọ because at the very end of the day for today kí la. ẹ mo máa ń gbọ́ ẹ̀bùn gbogbo nǹkan tí mo ń pa yẹn ni pé mo pọ́ lá Auto Bola lórúkọ isma and mo dẹ̀ máa fi ń follow yín láti bí almost eh, a month ago. ok month ló ṣe mọ̀ mí ẹ follow page a month kí ni kí ló wá sójú wòran yín kí lè rí tí ó fún yín ní a month ago yẹn kí ló rí jọjọjọ má wọrí. gbogbo àwọn nǹkan tó máa ń post concerning the government Eh, eh, issues ni mo máa ń gbọ́ mo dẹ̀ máa ń láì gbẹ́ ṣe máa ń sojú abẹ ní ko yẹn nǹkan tí mo tẹ̀ láìkẹ́ pa. ẹ mọ̀ pé tí yẹn bá sojú abẹ ń kó náà o mọ̀ pé ó máa ń gé èèyàn lọ́wọ́ ṣùgbọ́n adúgbẹ́ <laughs> ojú àpá máa jìrà wọ̀. ọlọ́run ní jẹ́ kó kó gé e lọ́wọ́ máa. ó yá send your account number ẹ send your account number ẹ. ok ma. kọ́lì ti pé pé ẹyẹ bẹ́ẹ̀ ni pé. ok seven zero. one four. Mm-hmm. nine eight five eight six four opay ọlálẹ́kan ọlọ́run-yẹmí. hello ma. à ń gbọ́ we we are on it working on it. we are on it working on it. okay ma. okay yes hold on when you receive it then also. Okay, ma. And uh, we are giving this because a lot of things a little bit dear, expensive in Nigeria. We put smile on people's face. It's also like that here. Oh. Yeah. Uh, but it's more, yeah, I understand, I understand, uh, we give support, little we can give to people. And on my platform, we're going to help people who are okay and those who are not okay. It's not only people who are sick. Because at times, somebody help and when you're still tí sick dáadáa, tó dẹ̀ pé wọ́n help wọn tó ti go, go into depression. They, they may leave. Mm-hmm. We don't wait till people get into trouble, coma, before we help them. So tó battery ti rí kó jẹ́ Yo, the battery is flat. Yeah? Oh, okay, ma, I understand, ma. I understand, ma. Hold on, tó battery ti then you let me know. Okay, ma. Yeah. And ẹnìkan ní three years followers <laughs> anyway one ní everything will be alright the president said we should tell you Oti Oti Waleo, but tó bá receive it let me know eh, confirm it confirm it before you go. hello. owurri what's up. hello good evening. good hello. Mm-hmm. this is okay mọ́mi mo okay èló lórí. thank you so much five thousand ma. okay manage thank you. Thank you, ma. God bless you, ma. Follow the page, share our show, also share to people. Huh? I'll be following it. Our YouTube and the Google. All right, yes, thank you. I'm sharing it. Okay, thank you. All right, thank you, ma. Yeah, bye. Eh? Kí ló ṣẹlẹ̀? Kí ló pa yín lẹ́rìn? Ah, mo ń filẹ̀ náà ni mo ń gbé testimony ẹni mi wá ń fi náà ni pé ó ti kàn mí náà bẹ́ẹ̀. <laughs> Pé èmi ló kàn àbí? What? Uh, where are you calling from? From Nigeria. Where in Nigeria? Irukura, Ekiti State. Ah, ah. Iṣẹ́ kí lẹ̀ ń ṣe? Èkìtì lọ àgbẹ̀nú àgbẹ̀rókò àgbẹ̀rókò àròkò bọ́dúdé àdẹ̀tún nípè náà and you know evangelists you know trying to call people to God let them change their behavior. Yeah. That's good. But that house, the bá ti your nínú ìṣẹ̀yẹ bá But that house di irúlé tó yọ lẹ́gbẹ̀ẹ́ yìí ó yellow blue kì police station nìyẹn ó dàbí ọlọ́pàá lẹ́yìn. <laughs> blue this is blue yeah blue and white. A eh, blue and white and yellow kan wà lọ́dà bẹ́ẹ̀ okay. okay inú bẹ̀ yellow yẹn. ọjọ́ wo you ti rí wa rí first time tell me, rí Facebook rí ló mo kàn ní lọ́ọ̀kì kí wọ́n gbé kọ́ mi lẹ́yìn ni o mi ló kàn lóòótọ́ ni o. mo ti máa ń fọ́ọ̀lù pé jẹ́ ti pé yẹ. ẹ ok kí lẹ ti gbọ́n pa wá rí àbí kí la ti sọ rí tó interest yín àbí dé èyí tó bí ó kẹ́ ẹ sọ nǹkan tẹ́ ẹ ti gbọ́ rí tá a ṣe rí tó bí inú àti ẹyọ kan tó múnú mi dùn. ó kì í rí tó múnú mi dùn mo kàn rí àwọn testimony báwọn èèyàn ṣe ń bí wọ́n ṣe ń dùn yẹn náà actually àwọn video calls ẹ̀ eléyìí tó bí mi nínú ni ìgbà tí mo gbé kọ́ mi. <laughs> ok èyí tó bí inú ni èyí tí wọ́n gbé kọ́ yín ok ní èkìtì lẹ ń pè èkìtì lẹ ń pè no wàhálà ok send your kí lorúkọ yín ẹ send account number yín. ok ṣé báyìí text ni àbí no call it now ẹ pè báyìí kó máa yín fún okay zero one. yeah. three six eight. Mm-hmm. seven one. Mm-hmm. zero zero seven GT Bank. okay. GT Bank tẹ bá ti rí ẹ dúró bẹ́ẹ̀ yẹn tẹ bá ti rí kẹ́ sọ̀rọ̀. okay. Mm. zero one three six eight seven one zero zero seven GT okay. Bank. at least ẹni tó bá ń lo generator ni ó máa ra seven litre of epo fún ẹni yẹn. àbí. normal level five hundred and five naira ní níbo verse. ok ó máa fẹ́ ra tẹ́ bá ti fi bíi tẹ́ bá fi bíi five hundred sí ó máa ra ten litre. Eh? what's your name once again. Gbenga Samuel Gbe Adegbenga. Hmm, we are trying to relieve. God will relieve us also. Samuel Adegbenga, abi? Yes. This person I've been calling for long. Two people here. This one, let me call him. They want to receive a KJ Kamu. All right. Ẹ kalẹ́ mà o. Ó Láti bàtẹ́ ti ṣe púrógámù pásítọ̀ sọ títóbi rẹ̀ láti gbà yẹn before that time mo ti fọ́lọ̀ yìí. ìgbà tí tóbi rẹ pásítọ̀ ń gbà yẹn no problem ó ti pẹ́ nìyẹn. bẹ́ẹ̀ni màá tẹ́ fọ́lọ̀ pẹ̀lú yín ẹkú tẹ́ màá. ọlọ́run àtàgbára yín o ọlọ́run á máa ràn yín lọ́wọ́ o. àmín. ojú òní sì yín o. àmín. ọlọ́run àdá ọmọ yín sí o. àmín o àti tiyín náà. ẹ̀kọ́ rí oko wálé. àmín oko ṣe oko kọ́ ni bí èrè gbòòrò ẹ máa kórè gbòòrò wá sí gbòòrò náà ni <laughs> ìgboro. lágbára ọlọ́run ẹ kórè àjò wá sí nàìjà ẹ kẹrú ẹ kẹ́kọ̀ọ́ wọn ní kó kù yí wálé o. àmín jésù. lágbára jésù ẹ kú iṣẹ́ mà. ẹ fáìn ganan o ẹ̀yin náà tún lo eyín eyín sílvà àti góòlù wà lẹ́yìn yìí ẹ wo lẹ́yìn ẹ wo gbogbo gíláàsì yín lásán ó lè yọ glasses ẹ ó wọ millions àbí eléyìí dìsáínà yẹn wò billions ló bá dé ẹ woru yín gan ṣé dàgbé dreadlock lọ ṣe ẹ woru yín bó ṣe gùn ah! ọmọ. ẹ̀yin náà la fi jọ ẹ̀yin náà dùn. ẹ ṣe gan ni ṣé ẹ ti rí gbà ẹ ó dọ̀nà ẹ ó dọ̀nà ẹ ó dọ̀nà. ó sì jẹ́ pẹ́ẹ́rẹ́ kọ̀ọ̀fẹ́ màrí pẹ́ẹ́rẹ́ kọ̀ọ̀fẹ́. Eldon, ó dàn ṣẹ́yìn náà fẹ́ gba tókì ni. àìsí alẹ́ ti wà bẹ́ẹ̀. ṣe wo. ó ti wà bẹ́ẹ̀ o tálí gbogbo lẹ́yìn o orí wà bẹ́ẹ̀ wà rẹ̀ ẹ ṣí ẹ péjì yẹn ti gbọ́ kẹ́ ṣe jẹ́jẹ́ ó dàbọ̀ báyìí ó ṣe ẹ kí province ẹ kí Abacha ẹ kí wọn ní Káàgárí ẹ kí wọn Toronto ẹ kí wọn ní ibòtú ní Winnipeg ẹ kí wọn ní Saskatchewan ẹ bá mi kí wọn láǹbò àmọ́ tó bá dé lálejò ẹ máa kó èrè ìgboro wá sí ìgboro. a máa ṣèjọgbọ́n o. Mm. Mm. ẹ̀tọ́ ọlọ́run á gbà wá o lẹ́nu ìwé ẹ̀rẹ̀ ìfúnra àpẹẹrẹ ó mọ gbogbo ọmọ the state of Canada. Hey, hey anyway mo ń gbọ́ yín mà kí lorúkọ yín mà ẹ káàbọ̀ sórí ètò yìí kí lorúkọ ti yín ìwọ lẹ ti ń pè wá ọmọlọ́lá òkè abẹ́òkúta abẹ́òkúta ìlú ẹ̀gbá ibẹ̀ ni wọ́n ṣẹ́ bẹ̀ ni wọ́n bí yín sí. ara mà iṣẹ́ ló gbé wa lọ bẹ̀. ok àá iṣẹ́ kí lẹ̀ ń ṣe èmi náà sọ bẹ́ẹ̀. mo ń ta rice okay. ó ta rice. ah mo fẹ́ bèrè ló làpò rice nísìnyí. nísìnyí báyìí for for yesterday nísìnyí thirty. ah thirty thousand làpò rice. bẹ́ẹ̀ni ma. ó ti wálẹ̀ nìyẹn. ó depend lórí rice. ó depend lórí rice. ok ṣé ètò ṣìpù jù yẹn lọ́wọ́ à ṣé ètò ṣìpù jù yẹn lọ́wọ́ à ni. ètò tí wọ́n jù yẹn lọ́wọ́ à mà. ètò ṣìpù jù yẹn lónìí. ilé tó ṣì tì í lẹ́ẹ̀lẹ́ láìkì yẹn irú yín kọ́ ẹ ṣe ẹ Canada ni ẹ lè send rice mi Canada mò ń béèrè náà nítorí àwọn èèyàn ń béèrè náà ní ẹ sọ̀rọ̀. twenty seven ni ma. ok twenty seven ok ẹ fún mi ní yín mo fẹ́ kọ nọmba yín specially ọ̀dọ́ okay I said this. sí mi lórí whatsapp oh god ẹ hold on okay okay okay eh, hey, my daughter is telling me not to not to say your number online kò mọ́tà ah i dey block one. ẹni tó bá pè they don't call anybody that call like that they you know they get into kini wọn lè fẹ́ máa pè kán máa fẹ́ you know uh, doing that also for her is like advertising her gbogbo ẹ̀yin ọkùnrin tẹ̀ kàn ṣe ojú yín jojú àwọn olówó àti yahoo gan tó bá ti jẹ́ yahoo máa pè mí o ojú wọn àwọn boys yẹn ti ń bà mí lẹ́rù wọ́n ti pọ̀ jù wọ́n ṣe ń lo òun fún mi yẹn mi láìkí ẹ̀ ó yá fi àkáǹtì síbi tẹ́yìn náà bá fẹ́ oh god wọn ò jẹ́ agbádùn mọ́ o ah, wọn ò jẹ́ ní receive call madam yẹn ṣé ń gbọ́ mi ṣá. so ẹni twenty seven ni àpò rice kí lẹ tún máa ń tà kí lẹ tún máa ń tà torí wọ́n fẹ́ ra oúnjẹ fún àwọn a fẹ́ ra oúnjẹ fún mo fẹ́ wò bóyá a lè patronize ní tó bá fẹ́ ra nǹkan ní àdúgbò bí tí ẹ bá wà tẹ́ bá ti jẹ́ followers wa tẹ́ ti ń follow wa báyìí a máa lè patronize ní tá bá fẹ́ ra nǹkan fún àwọn èèyàn tó wà ní surroundings ẹ̀mọ̀ torí wọ́n fẹ́ ṣiṣẹ́ àwọn àwọn fẹ́ kó oúnjẹ sí ọgbà àwọn aláìní tó wà nínú ọgbà ẹ̀wọ̀n ṣé máa ń ta sẹ̀mó kílẹ̀ tó máa ń ta yàtọ̀ sí rice òróró nìkan lẹ máa ń ta rice àti òróró nìkan lẹ máa ń ta. bẹ́ẹ̀ni màá tó máa fẹ́ kí n supply wọn ní sẹ̀mó náà màá supply wọn. bóyá sẹ̀mó gàrí àti àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn fún àwọn tó wà nínú prison àdíyà. kí wí mo ti fẹ́ ti supply wọn ní gas tẹ̀ mo yẹn náà máa supply wọn tẹ̀ mo máa máa lè máa ti lọ bèrè price ẹ̀ máa wá charge ẹ̀ máa charge ẹ̀ lórí lórí whatsapp máa lè fún yín ní price tó bá please ẹ̀ máa jẹ́ kí n. ok pẹ̀lú bẹ́ẹ̀ ṣe jẹ́ business kìíní báyìí sìn tẹ́ńtà rice àpò àpò pẹ̀lú gbogbo ojú yín tó sweet yìí ìmú yín point gbogbo ẹ̀ ló gúnrégé ẹ ti understand ẹ ṣe tún fẹ́ gba token ni kí ló dé tẹ́ fẹ́ gba token. no ah, ìṣèwọ̀n mi kàn pé ní ẹ̀mọ̀ kan wọ́n ní èmi èmi tipẹ́tipẹ́ náà tipẹ́tipẹ́ náà mo ti wíṣ láti gba yín sọ̀rọ̀ nítorí láti gba bẹ́ẹ̀ ni mà láti gba prógámù sọtítóbi rẹ̀ yẹn ah, nígbà yẹn ìfà gbogbo bẹ́ẹ̀ ṣe ṣe gbà yẹn ah, ó touch mi gan. àyíbí ni àwa wọn tún fìyà jẹ wá lé lórí wọn tiẹ̀ ń kí wa ẹ má wọrí ìyẹn ti lọ. ṣé ẹ mo wá wò wípé <laughs> torí mo máa ń follow yín gan-an ni tẹ́ bá ti wà ní kíní kan wọ́n máa fún mi ní notification àti mo ti ń pè yín kíkẹ́kíkẹ́ láti ọ̀rẹ́ ni mo ti ń pè nígbà àwọ̀ náà. mo ṣáà rí i pé mo notice yín pé ti ń pè gan-an mo mọ̀ mọ̀ wá pè yín mo mọ̀ mọ̀ pick out of people calling so tí bá ti notice pé àwọn mo ti notice pé láti ìgbà ti mo ti bẹ̀rẹ̀ lẹ ti ń pè ó ti yé yín mo feel àwọn few people kan mo I, I know. yes so ṣé kán fún yín tókì yẹn ni hmm. àbí kò need. níbi táwọn èèyàn bá ti ń gbare ọlọ́run má jẹ́ kébi náà gbẹ̀yìn ni mo kàn wíṣ láti bá yín sọ̀rọ̀ ní náà bọ̀dù èmi náà mi mi máì láti gbare. <laughs> ok wọ́n làwọn ò máì láti gbare wá bá mi fún wọn ní wọ́n yẹ pé àkànnà wa yín kẹ̀dẹ̀ porúkọ yín. ok eight one. tolúwa ni mí. ok let me write it there ok hold on I speak louder Okay, <coughs> eight zero. Eight zero. Bẹ́ẹ̀ni ma. Yeah. Two four. Two four. Two four. Mm -hmm. Nine three. Nine three. Seven six. Seven six. One zero. One zero. Kí ni báńkì tẹ́ ń lò? Obe. Olúwakẹ́mi wọ́. Olúwakẹ́mi Lydia Oyinlóye olúwakẹ́mi lìdíà oyin lóye ọmọ bo ni yín. ọmọ àwórì ni mí ọ̀tà. ok ọmọ àwórì kéètì gbé o. ó gbèrè mà. i love you ma i love you so much. thank you follow my page share me mo ti lójú yín báyìí o tá a ṣe ti gbé kinní sí i a máa pè a máa mọra wa nìyá tiri tá bá ti fẹ́ ra nǹkan níbẹ̀ tó fẹ́ ra ráìsì á patronize yín tẹ́ bá rẹ́ni tó fẹ́ ra mọ́tò náà patronize a máa ń gbà ẹ̀ a lè gbogbo mọ́tò Toyota any kind of car but Toyota based on Toyota gangan ó ti yé yín ẹ̀ ní problem ó ti yé yín mẹ́yẹn so ẹ follow page kẹ́dẹ̀ share so that's it yes tẹ́ bá ti receive ẹ dín sùn bá ti receive kẹjẹ ká mọ̀ ṣe gbọ́ Okay bá dẹ̀ ti pé kò jẹ́ kí n mọ̀ má jà ṣe ju thirty yẹn lọ bá ti pé thirty you leave it ẹ ó dọ̀nà for another day. Yeah. Thank you it is well ó ti lọ ò bọ̀ tí tẹ́ ti rí kẹ́ ẹ sọ wa. bẹ́ẹ̀ni ma ok mo ti rí ma. ẹ ti rí. bless you bẹ́ẹ̀ni ma. ó ti wọlé ok bẹ́ẹ̀ni ma. èló lẹ rí lẹ. bless you mighty name. Okay, amen. ó dà pé five. Okay, eh manager, ẹ gbọ́. ẹ ṣe yes bless you. It is well. Bye. Love yeah. you. Love you too. Bye. Bye. Yeah. ṣe ṣorẹ nìyẹn ṣorí gbogbo ìgbà tó ti pè kóòtù ti wà níbi ó ti tó fifty times àbúrí he tried ayọ̀kẹ́mi olúwàwọ̀mí so i will store it ọmọ kékeré tó fọmọ kékeré ṣe dp. hello. hello. hello. Eh, ẹ kalẹ. yes ma ẹ kúṣẹ́ ma. ẹ kúṣẹ́ olúwa olúwa kúṣẹ́ àì olúwa kúṣẹ́. Okay, okay, hold on. Obi, Obi, Obi, have you received it? Obi Lilia, ah, you receive Abi? Only more blessing. Okay, you receive. Okay. Ayo, Amala. Mo ti ń bẹ̀rẹ̀ látàárọ̀ mo ń bọ̀. kò síbi ìdí ẹ̀yin èèyàn tẹ́ wà níbí ẹ má gbàgbé o ẹ má gbàgbé pé ní Kogi State so we checking more you and another person then for today we finish it don't forget Kogi next governor of Kogi is Dino Malaye ẹ ti gbọ́ abẹ́ down so òun ni o Dino ló lè ṣe òun ló lè ṣe o ṣe ti yé mẹ́rin tàbá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí bá ṣe ń sọ fún yín sí náà owó yìí ọwọ́ Kogi ló ti jáde mi lè tọ̀ yín jẹ so kí ló fẹ́ lẹ́yìn. You tell me something? Somebody right there? No. Okay, I should ask question. Yeah. Okay. The, the second to the last. We have only two more. You and another person. Ẹ tó lẹ́ ń pè lórí Ayọ̀dàmọ́lá yìí, Olúwa ṣeun. Ẹ̀hẹ́n, níbo ni ìlú tẹ́ ti ń pè wá? Èkó ni mo ti ń gbè mà. Èkó láti àárọ̀ tí mo ti ń sọ̀rọ̀ nobody call me from Ìkàrẹ́ nobody call me from eh, wow okay I'm a Ìkàrẹ́ nobody call me from Ìkàrẹ́ Lagos ẹ̀yin Lagos ẹ lẹ̀ mọ́ mi gan o I love you too also èmi àti Èkó àjọ lẹ̀pọ̀ báyìí ni Èkó ni Èkó ègèlè hmm, ọmọ Èkó ni. Nobody even call me from Ijebu people they just park well <laughs> Lagosian Ekpe area also dey park well. Ikare dey park well. You know Lagos and Kogi. Lagos and Kogi. Clap for Lagos. Clap for Lagos. No, Èkó ògbé láti rí. Èkó clap for Lagos and Kogi. Mm. So, àwọn bóyá àwọn Ìkàrẹ́ rò pé wọ́n ṣe dada? bóyá àwọn ẹgbẹ́ náà dẹrẹ pé wọn ṣe kí wọn lọ lẹ ìjẹun ṣe kí náà lọ lẹ don't worry although Awori also is Ogun is, is Ogun State Awori okay what do you know about me what do you like about me and what do you hate about me kí lẹ fẹ́ ní kí lẹ láìpẹ́ nípa mi àtìgbà wo lẹ ti ń wo platform mi. mo máa ń wò ó ti pẹ́ tí mo ti máa ń wò ó but not always once in a while tí bá ti come across yín online mo máa ń watch it ẹ̀sùn ẹ̀sẹ̀ máa ń báyọ̀ fà á. tí bá ń báyọ̀ fà á wọ́n wo mo ti bá fà á rí <laughs> mo máa ń fà á bí ìjọ̀gbò ṣé nìkan fà á ok ìjọ̀gbò ṣé nìkan fà á wọ́n máa ń fa sùrùtù mọ̀gánà yá tó. <laughs> okay you said the truth that you don't watch me all the time because you are busy nobody can watch Tell nǹkan bá The pé máa ń wò yín gan lójoojúmọ́ ẹ it's not every time okay so nísìnyí mhm. so ibo ni e, ọmọ Àwórì ni abíbọ̀lẹ̀ pera yín sí Èkó Èkó lẹ ti ń pè bọ̀ tọmọ olúbo ní Èkó Lagos Èkó Èkó lẹ ti ń pè bọ̀ ọmọ olúbo ni yín. Ìwó ni mí àwọn Ìwó ni mí. oko Ìwó Ìwó lóòdù ọba. Okay, ọmọ atẹnigbọlá okay okay ìwọ olódò ọba ọmọ atẹnigbọlá so you know it's good at times to know where you know why dẹ̀ want to buy money mọ̀ nípa ibẹ̀ yẹn okay ìwọ olódò ọba ọmọ so eh, ti ní kílẹ̀ ẹ like ẹ like nípa ẹ lè particular one tí ẹni tí mo bá fà àbí tẹ́ ẹ rí pé mo máa ń báyàn fà á ẹni tí mo rán kò tó bá orí bíi mama ẹsà board tẹmájọ tẹmájọ tí wájọ darí pàǹgbà yà bí a ní ìmọ̀ wà ní àyà ìṣá. okay okay no wahala All right, you know you know something about me so you just ask what you like ibi tí bá ti ń báyàn fà á yẹn mi pé ń sìn báyìí tó bá sọ pé òkè o páàtì wo ni kọ́mọbìnrin yìí yà sí o ẹ máa nípa tẹ́bí lè máa wo dáadáa pa kó máa báyàn fà á nì àmúláìsì bó a ah, lè fa anything torí ọwọ́ wa wọ́n ti kàn má gbélébùú àwọn èèyàn lẹ like jù èwo lẹ wá hate bóyá nǹkan tèmi máa like ni ẹ sọ ìtẹ́ bá hate. ọ̀sẹ̀ ah, mọ̀ pé mo ní nǹkan ṣe always ni máa ń wò ni máa ń wò yìí ni wọ́n sì lè wá ìdí máa wá so ẹ hate kankan pa mi no problem a kò fẹ́ fi ṣe afẹ́fẹ́ àdàgbà ètò yìí rọ̀ ni ẹ̀yin ni one to the second to the last tí a fẹ́ gbà lónìí kì í ṣe láyé o but ní orí orí ètò tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ so ìyẹn náà ni pé ṣé ẹ fẹ́ gba token ni ẹ fẹ́ gba owó ẹ follow page yìí gbàtẹ́ ti sọ́ọ̀sì ẹ ti mọ̀ pé mo ti mọ̀ pé fáǹsì wúmà tẹ dárúkọ yẹn náà nìyí so kò sí wàhálà ẹ so ẹlòmíì lè láìkì we we both uh, on this platform on Facebook we both share customers we both share fans okay. Uh-huh. so uh, thank God àwọn tó kọ́kọ́ pè lákọ̀ọ́kọ́ yẹn ní prayer mi làwọn láìkí o ẹ̀yin níbi tí èmi bá ti ń fa sùúrùtù o táwọn èèyàn bá bú mi tí wọ́n dà bò mí tèmi náà fún wọn gbà á gbòòs lẹ́yìn like o so kò sí wàhálà thank God pé láìkí kọ ṣá ẹsẹ̀ ni kó tolúkọ̀ máa don't do that to yourself dá wọn lóhùn fún wọn ní oko ẹnìkan ṣoṣo account number yẹn pé account number yẹn fún wọn aha a lọ báyìí for today What? Ati ṣe in fact ó ti lé ẹyọ kan náà ṣe léyìí tá a ṣe tá a bá ṣe èyí báyìí á lé. zero zero. zero zero. four five. four four. two three. eight three. GT Bank. GT musba ìyábọ̀ abọ́ládé. hello. hello. hello eh, ẹ ṣe ti gbọ́ bẹ́ẹ̀ àbí kí n tún pè. kí lorúkọ ẹ ó ẹ ó dàn. tẹ bá ti rí kẹ́ sọ̀rọ̀. just one more la fẹ́ gbà báyìí and then we are done. Okay. no mo sọ pé tẹ̀yìn bá ti rí gbà á ti sọ títí tẹ̀ bá ti rí gbà kẹ́jẹ́ i'm just telling people that. Mm -hmm. face mais masu see him in the ṣé kò tí wọlé ni. bẹ́ẹ̀ ni mà kò tí wọlé lè jẹ́ nẹ́tíwọ̀kì wọn. ó máa wọlé ṣebí kílẹ̀ korúkọ kí ni báǹkì yín. GT Bank. GT Bank ó máa wọlé. thank you my God. orúkọ yín ẹ dúró náà ẹ confam ẹnìkan ló kù tá a máa pè so don't worry don't rush. It was my one say I do. the name kí lorúkọ yín again. usba oyabo abolade. yẹ orúkọ yẹn correct ẹ ó dàn tó bá ti wọlé máa rí sí. Hmm ẹ ó dọ̀ tó bá ti mo fẹ́ mo kàn fẹ́ ànáàsì kankan ok ok tẹ bá ti rí kẹ́ sọ fún mi o tẹ bá ti rí. ọ̀rọ̀ ẹ̀ ló wà là. ó hmm. mú pẹ̀sì. Tolú kò tí wọlé náà. bẹ́ẹ̀ mà ó dàbí jẹ́ network bẹ́ẹ̀ kí n lọ wò kí n call back. ok no wàhálà. bẹ́ẹ̀ kí n lọ wò. tẹ bá ti rí ẹ kọ́ sábẹ̀bẹ̀ yẹn pé kí lẹ porúkọ yín lẹ́ẹ̀kan. ó ti wọlé. ó ti wọlé. mo sọ àgbẹ̀ ni ó ti wọlé mo ti rí ń sìn. ok ló wọlé. mo ti rí gan five thousand ma. okay okay bye bye ẹni tí pè lẹ́ẹ̀kan your video ẹni náà ti gbé bó ti gbé náà it's connecting ẹ̀hẹ́n kó tó connect ń bẹ̀ yẹn wọ́n ní ká sọ fún yín president wa ní orílẹ̀-èdè nàìjíríà sọ wípé ká sọ fún yín pé ẹ be patient according to the wọ́n ní uh, President Bola Tinubu has called on Nigeria to be patient with the administration, promised that he will be come up with palli palliative soon. Ah, am I worried? Ó ti yé yín bẹ́ẹ̀ Very soon, everything gonna be alright. Okay, don't worry. Okay, don't worry. Don't worry by the day everything gonna be alright follow this page a máa share gbogbo ẹ má worry. ẹ má worry Only can I worry ẹ fọkàn balẹ̀ ó ti yé yín ẹ fọkàn balẹ̀ ọmọ olóde dẹni ká sọ fún yín ẹ fọkàn balẹ̀ ó ti yé yín yẹ ẹni yìí iṣẹ́ ni ni ká gbé ẹni yìí dẹ̀ ló wá wà lórí ọ̀pọ̀n báyìí ẹ. ok yeah ẹ kálẹ́ o ṣàlàfíà lẹ wà. adúpẹ́ máa. ẹ rẹ máa kí lẹ lọ́ọ̀fù ń pa wa kí lẹ rí ń pa wa. Ah, mo sọ láìkì e gan ẹ kí n gbà kéèyàn ráìdè èèyàn. mi kì í gbà kéèyàn ráìdè èèyàn. bẹ́ẹ̀ ni ẹ kì í gbà kéèyàn ráìdè èèyàn. fídíò wo ni ok fídíò wo lẹ láìkì lẹ ti wò rí nípa mi ẹ kì í mọ ara nǹkan tí mo tí mo tó ṣẹlẹ̀ nìyẹn ara ara ìwà mi lẹ sọ yẹn you say you are on the òtòótọ́ ni you are saying the truth but fídíò wo lẹ ti wò ẹnìkan ń kí ló tẹ́ sọ pé wọ́n ní kò sọ nǹkan kan ní ń fi mí lẹ̀. no no mo ń sọ fún ọmọ pé kó mú ti tv yẹn ni. ok ok ok ok. so àwọn ìmí bóyá ẹ rí bóyá ẹ rí bí online bí abọ́ ṣe ń treat èèyàn bóyá ẹrẹ́yàn tó ń sọ́fà ni àbí ẹrẹ́yàn tó jẹ́ pé mọ́sẹ̀ ti ẹ̀yìn àti ìyẹn ẹ̀ sábọ̀d <laughs> and most àwọn ní politician míì so ẹ put right. okay no problem you try Sha. you try eh? no ah you say no don't reject him o oh. don't reject her oh. okay okay talk more Only ní kẹ́ Eh, fún ẹ Madam. màdámù sọ pé <laughs> màdámù <laughs> because ẹ̀yin You fẹ́ fi kásẹ̀ ètò yìí lẹ̀ ó ní kẹ́ ẹ but a tún máa padà don't worry. Mm-hmm kí lẹ tún lè sọ ókè ọmọ bo ni yín náà. ọmọ ọmọ ìfàkì èkìtì ni mí. ókè ọmọ èkìtì àwọn èkìtì ṣe àwọn èkìtì rọ̀ mọ́ mi gan o mi ti ẹ̀rí òǹdó ìkàrẹ́ gbogbo wọn ò wá kí ló dé ọmọ ọ̀wọ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ìkàrẹ́ kí ló tẹ gbójú pamọ́. ìkòròdú mo ti ń pè yín báyìí o. ẹ àwọn ìkòròdú òkèké ìkòròdú náà ìkòròdú ti pè dáadáa wọlé ìkòròdú ọ̀gá ìlú tí ò lọ́mọ ọ̀dọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo àwọn arákòròdú wọn ní ọ̀gá ni wọ́n nà ọ́ kí ló dé tẹ̀fẹ́ gba tókì wọ́n ní kí ló dé tẹ̀fẹ́ gba tókì ọkọ̀ arákòròdú ìṣòro ìdí ọlọ́gá ni wọ́n nà ọ́. wọ́n mi irú àwọn báyìí náà ló wà fún hmm. àwọn single mother báyìí. Hmm. kí ló ṣe kí ló ṣe dádì yín wọ́n sá lọ ah. àbí. wọ́n sá lọ ni wọ́n ṣe ìtòhùn ọlọ́run lókè ẹ má wọrí tó bá ti fi mí jẹ mínísà fọ kiri kan kiri kan àbí tó bá ṣe kọ́ bá fi mí jẹ kiri yẹn gbogbo àwọn sígùn àwọn ọkùnrin tó bá ti sá lọ yẹn mo máa ní kọ́ lọ máa pík wọn kọ́ lọ máa ṣàwọ́ níbi ẹ tí ẹ tó jalè don't worry don't worry it is well send your account number send it To tolúkọ wà ju this one ẹ̀yin ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin tẹ́ bá pè. Hmm. two one three eight. ilé iná kedere ó two one this person have been calling so so this one you know three eight two one three eight two one three eight five two five two zero two eight five. UBA. kí lorúkọ o kí lorúkọ yín kí lorúkọ ó ń rìn ó connect bana hmm? ẹ̀rọ àti ah, oh, tá a bá jókòó sí ìbàlátàrọ ti dalẹ̀ di we just be. That's good. Mo ló ti receive ẹ̀. Kí lorúkọ ẹni náà nù? Òun ló pè é, òun náà ni. Is it on the line? Oh, sorry. Is another person? Another person, I think. Mm. Hello, ma hello. kí ló sọ̀rọ̀ bá bá mi tán láì sí wa. Hmm? òkìkí ló sọ̀rọ̀ mà. ah òkìkí. hello ma. ah mo lọ ti wá òkìkí. egun lálẹ́ máa ń kẹ́yìn ìgbàlẹ̀ òkìkí. jẹ́ ah ṣótú òkìkí wọ́n máa ń bó kìkí fà lórí don't worry now I'll call you òkìkí specially don't worry. But you want to call on the, don't worry, you will be a, one of the protocol. You'll be my, eh? Ah, eléyìí kí ló ṣẹlẹ̀ sí eléyìí tó ṣé wọ́n ń wò mo ń wò <laughs> eh, I love the way he shows my face here. I don't know kí ló wẹ̀ lẹ́rìn àti close ẹ padà wá lọ́la ẹni tó ń ṣe yẹn ṣe ìnáwó ó ló mọ ìkòròdú lóhùn this is it one ọmọ wù mí àjọkẹ́ this one call more than how many times let me call this one. Already, I paid already. Yeah, let me see. Àjọkẹ́ ọmọ wù mí. I àjọkẹ́ ọmọwùmí ó jẹ orúkọ ìyá àbàdàn bíbá yìí. Hmm? ẹ mọ̀ kálẹ̀ ṣó ti sọ yẹn. yes ma látàárọ̀ thank god hmm. new followers yín ni mí. new kí ló dé tẹ́ pé ìgbà táwa ń send owó lẹ́tẹ̀ wá jẹ́ new follower ṣé tẹ bá gbowó tó ń sìn ẹ tún máa padà wá. ní kì í ṣe new follower lẹ́ni o bóyá bíi two weeks ago. ẹ tún mm, purọ́ ojúkorojú kò má tà. no kì í ṣe lẹ́ni. ok sọ fún mi nǹkan tẹ́ ti wò lórí platform wa yàtọ̀ sí nǹkan tá à ń ṣe báyìí. má. ẹ sọ fún wa nǹkan tẹ́ ti ṣe tẹ́ ti wò lórí platform wa yàtọ̀ sí ètò ìṣe lónìí. mo wo ìgbà tí ìbẹ̀rù mo ìgbà tẹ mọ́tò tẹ tẹ póòsì mo ṣì wo. Did you share it? Did you share it? Mo share sí mo share sí gúùpù kan bọ́ eléyìí náà mo ti share sí gúùpù bíi mélòó kan bóyá. Ẹ eh, share it o share ni gbogbo ti business yẹn táwọn ọmọ tó máa ra mọ́tò ẹ ti yé share it all my pay all my post ló wà no need to share o share no problem I'll give it to you. Eh. Are you Ah, o ti sọ ti yẹn? O ti sọ yẹn? Bọ̀tẹ́ni yẹn ti lọ bọ̀ tó máa ti rí. Ó yá sọ eléyìí kó jẹ́ ká máa lọ. Ẹni tó bá ti pè é sìn For today, we are going. I want to go and pee. I want to ease, I mean, ease myself. And at 30, we are over 30. So, we come again, okay? Don't worry, relax, okay? Oh yeah, ẹ pe account number. Okay, look, yín, you do only ọmọ ìlú wo ni? Ọmọ Abẹ́òkúta ni. Ọmọ Abẹ́òkúta ti pè jù lónìí. Kí ló dé mi, bàbá Abẹ́òkúta tán. Kí ló dé Abẹ́òkúta. Kí ló ṣe mí àti Abẹ́òkúta. Eh? <laughs> ìkòròdú abẹ́òkúta èkó wẹ̀ngẹ̀lẹ̀ ìkòròdú abẹ́òkúta èkó ló pè mí kogi méjì péré yíbò méjì ondo méjì. àti Lagos State. Yeah. God bless you then for following me òótọ́ náà ṣé o mọ̀ pé kí ni yẹn máa ń gbé jáde pé Lagos àwọn tó ń follow mi ní abroad London America few Canada àtàwọn wo ni so wọ́n máa ń sọ fún wa náà gbogbo àwọn tó fọ́lò wa but you are the last person ó yá. eight one. eight one account number eight one. four one. four one. six three. six three. seven nine. seven nine. eight three. eight three. Queen Àjọkẹ́ Ọmọ́wùmí ó pè. Queen Àjọkẹ́ Ọmọ́wùmí orúkọ yẹn jọ orúkọ Àjọkẹ́ Ọmọ́wùmí tó wà lórí Facebook Ìyá Ìbàdàn. Obey, yeah. When you receive, let me know. Okay. So another day is another day. we are going for now we have been here for like tẹ́ bá ti rí o tó bá ti rí kó jẹ́ kí n mọ̀ mi ní kọ́ọ̀tì ẹ̀ sìn eh, kó confam ẹ̀ kó bá ti rí ká tó máa lọ so everybody we cannot pay all of you we are pay more than what we expect but we are coming again by God's grace don't worry follow the page share it okay a lot of benefit will be coming on this platform All right. Don't worry. Nigeria is going to be great. The strategy removing that to cause epo is because of you to be. Nítorí bá máa jẹ pẹ́, kò ní So the damages have been caused for long, not today. So don't worry. Yeah, ó ti wọlé? Ẹ ṣé ma, bẹ́ẹ̀ ni ma. Ó ti wọlé? Àbúté tí mò ń gbẹ o. Àmín. Àbúsí tó lókun, àbúsí tó lọ́sà. Hmm. Olúwa bùkún yín o. Ibi tẹ́gbẹ́ yín bá ti o olúwa pèsè fún yín máa ṣe mọ. àmì o thank you. Hmm? Lagos is number one. Lagos is number one. okay ọmọ mi ti lọ wo ibi tí wọ́n ti ń wò mí. Lagos followed by Ibadan followed by Abuja. a ti parí ètò ó di another day please my dear uh, your name is not written here but I will surely what's your name I will surely I want you to call I'm, I'm not going to give you because we have done for today. But next time, any day from now, I will remind, I will put you in the first list. I will not forget you. Can you speak louder? Good evening. Good evening. Lagos I'm Cynthia. Cynthia on Facebook. Yeah. Can I help you? Before How are you doing, ma? I'm fine. And yourself? I'm calling from Imo State, ma. Imo State? Yes, ma. What can I do to for you from Imo State? Okay, ma. Ma, please, I, I need your help. I'm a single mom of two. I really need your help, even though it's money to feed my kids. We don't, uh, you know, every a lot of we have a lot of single mom in Nigeria. You understand me? A yes, lot of ma. single mom, yes, a lot of single father, a lot of we have a lot of widow, a lot of widowers, a lot of people with problem, a lot of people yes, men, men and women without children that have lost their children, a lot of problems, you know. So, but on this platform, we do we can we do help people, but today we just give uh we're giving away money give away, but we've been on it for long. And if you can join, follow the page. Today, we have round up for today. But another day, maybe tomorrow, next tomorrow, when we want to give out, I'll put you in the list. Is that what about, what about that? I don't just want to neglect your call because people will continue calling, but for today, we have done for today. We promised to give only 30, but we have done more than 30. Yes, Okay, ma. And this is your first time following me, getting see my yes, page. Yeah. So follow me. Yes, so there's a, going to be a benefit. I will. Your your name is what? If you can even send your name, name uh, Cynthia. Uh, Cynthia, send your name and your number, then account number. So if I want to do another date, I will put you in the first list. I will not forget you. So follow the page. Okay. We are done for today. Thank you so much. Okay, I'm very very sorry for that. Okay okay thank you bye. okay thank you. Yeah. no a pari mo fe so fun wọn pé a ti for today ni ẹ ra ma. hello ma. hello ma. yes ma. ẹ kalẹ́ o. ẹ kalẹ́ ma. ó pa sí ni o. ẹ. ó pa sí ni o. a ti parí for today ma kí lorúkọ yín ká lè forúkọ yín sí list. mo para para mo ti pe pe pe pe pe mo text message ẹ gbé. are you sure? ibo lẹ ti ń pè. àwọn ọmọ gbọ́rọ̀ yìí dáadáa máa ń wà àtàlásì pẹ̀lú yín ni. kí lorúkọ yín? kí lorúkọ yín? mi ìró. mi ìtí ẹ̀ rójú yín rí. fi ṣe giveaway kan. mo ti fún mo ti fún yín lówó rí. ẹ bẹ́ẹ̀ last year last year. Eh. la fún yín gbà yẹn. five thousand náà ni. nígbà yẹn lọ́hùn gbàtẹ́ gbàǹgbà yẹn tún padà wá mọ́ àárín yín. àmúwò yìí o every mo ń wò every day mo ń wò every time mo ń wò every time mo ń wò máa fẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹ bọ́ tẹ́ mọ̀ kankan ẹ mọ̀ kan lónìí lẹ́ni báyìí ó lé tẹ́tì làlàfẹ́ fún adẹ̀ ti fún yàn glóòsò àti fún yàn mọ́dà iye tá a la fẹ́ fún yàn ẹ jọ máa ṣé tó bá di ní ọ̀la àbí ọ̀túnla ọ̀túnla ọ̀túnla ṣì wí eh, before Sunday we do that okay ṣàlè fún yín jẹ́ kí n fi yín sí list ṣe ti yín mà mo ti rí yín sìn yín kí lẹ porúkọ yín lẹ́ẹ̀kan sí so that my secretary will not forget. ma. yẹ́mi sí. yẹ́mi sí what. yẹ́mi sí ìjì ah Yẹmisí Ìjì Yẹmisí Ìjì from Ondo state ṣé Òkìtìpupa lẹ ti wá. ok àwọn family Ìjì nìyẹn àwọn family princess ìyàwó ayé ọ̀la. ok ẹni bẹ́ẹ̀ ni tòótọ́ ni ṣé family ẹ̀ lẹ́jẹ́ tòótọ́. bẹ́ẹ̀ ni. ẹ̀mẹ́ntì mò ń sọ ni ṣe ni bẹ́ẹ̀ ni orúkọ yẹn ni ìjì àwọn ìjì from ìjì ti mẹ́yìn ìjì the same place láti jọ wá ẹ̀rí pé orúkọ wa orúkọ mi ìjì ìjì ìjì ìjì ẹ̀yìn hmm. same family ẹ̀ same ìlú ni gbogbo wa ọtẹ sọ orúkọ yẹn lè forúkọ lókèétì orúkọ yẹn máa fi wò pé the same thing ni ìjì ìjì wà. okay i'll put you i'll put you in the first row for the next one okay i'll put you in the first row and mo ti ní èèyàn méjì báyìí. Hey, eh, my dear Kenny robot. don't worry, I'll call you personally. Okay, so máa fi See what you should say, mà. Ẹ ṣé. Thank you ma. Yes ma. Yes ma. Bye ma. Yes ma. Bye. Ẹ kọ́ tẹ̀ ń No yẹn. Hmm. Mo ti fẹ́ máa lọ, mo fẹ́ lọ tọ̀ ẹ jọ. Hello. Àwọn ọmọ ìpàdé náà a ti parí ètò lẹ́ni o a ti parí ètò give away yìí for now we come um, um, ètò yìí eléyìí ló parí another one ń bọ̀ ṣé ti yé yín eléyìí ló parí another one ń bọ̀ ó lè jẹ́ pé máa ti ẹ̀já port gan pàápàá ó ti yé yín eléyìí ló parí so follow me follow the page share it ẹ jẹ́ kí n máa lọ for now àwọn èèyàn máa pè ní torí ẹ̀mí ò fẹ́ fi fóònù ọ̀bà mi síbẹ̀ ẹ máa rí lẹ́ni báyìí sí mi ìdẹ̀ ní sẹ́kẹ́tírì adẹ̀dọ́ láti láti ṣe fóònù yìí sìn tí mi bá wà kẹ́fù kí lọ wá ànádà tẹ̀ ó máa fò débi pé tẹ bá fẹ́ tẹ̀ ẹ̀ nílé tẹ̀ kò nílé ṣe ṣáàtì mọ́ so I need camera okay àdìsá àwọn kan fóònù tí mo dẹ̀ fi pè tán pè sí òní máa fi ń ṣe show mi ó ti yẹ yín so because I love the camera the face very well so but no problem. Hmm? ok àwọn tó ń wò mí ok má jẹ́ n pick kọ̀ọ̀kan mọ́ let me i mean gbé síbẹ̀ that watch me okay let me i want to announce to you so if people calling me because tá a bá sọ̀rọ̀ àwa máa ń try láti find out gbogbo nǹkan tí àwọn èèyàn bá sọ ó ti yé yín mẹ́rin the country the top country that watch me most is Nigeria the next you know i said it united nations i mean united nations united kingdom is the next okay Oh, sorry. United States of America. Oh, my God. The first country that watched me that patronized my page very well is Nigeria. The second one is United States of America. Clap for United Nation of, I mean, United, oh God. Clap for Nigeria, oh God. United Nation, oh God. Oh God, oh God. Clap for United States of America. Clap for Nigeria, I mean, United States of America. Oh yeah, clap. Eba me clap, e clap for Nigeria. No, they have forced my customer. the first customer want to watch me i noticed i studied i said it yes that oh my god i said, thank you lord number kíni kan dada gbé. ayé mi o canada with all the jingle i did for canada number seven in canada name it all ti ń wò mí canada Ha! Oh, kí n kẹ́rù mi kí n gba amẹ́ríkà <laughs> honestly speaking ó yẹ kí n kẹ́rù mi kí n gba America lọ America the Nigeria first person to love me jù Nigeria ni no place like home home hold on hold on first I want to awo ba wo there United States of America United Kingdom United Kingdom is number three United Kingdom so ẹ̀yin ni United Kingdom ẹ love me kiss so Those people who patronize my platform most, I mean, second is America. The, second, the first one is Nigeria. Oh my God, that's home. They are home. Yes. I kiss you. I kiss you, guy. The number three is United Kingdom. God bless you too. Uh, number three is, oh, oh, number four is South Africa. Wow. Wow. So a lot of people watch me from South Africa. God bless you too. God bless you. God bless you. God bless you. A lot of people hide and they watch, they study me. Oh, God bless you. God bless you. God bless you. God bless you. Number five. My God. Ghana. Ghana. Oh, ẹ ti ṣe. <laughs> Mẹ́tẹ́mi, Kúnjà eh, South Africa is Kunjani, Kunjani. Kúnjà ní àbí Kúnjà ní gan Kunjani, Kunjani, Kunjani, Kunjani, Kunjani. <laughs> Ghana is ẹtisẹ ẹyẹ ẹtisẹ ẹ ẹ kí eh. máa ń pè ní inside the tea there's a papò ṣútọ inside the tea there's a papò ṣútọ love you guys thanks so much um, Ghana number five Libya ke. Yeah. Libya too, they are watching me. God bless you too. I know it's Nigeria that are living in Libya. I've not been to Libya. Oh, because, eh. Number seven is Canada. Eh, she number. Canada, thank you. Oh, Canada. Oh, Canada, kí ló dé number seven. Pẹ̀lú gbogbo ìfẹ́ tí mo fi wọ́n yín. Oh, Canada. Anyway, thank you. Respect. Number eight. Dubai yay United Arabic Emirates I will not fẹ́ jọ United Nation. United Arabic Emirates that's Dubai thank you so much àwọn Pakistan ń wò mí Pakistan thank you Pakistan I aráàlú Jaman nìyẹn àwọn custom ti máa ń ra mọ́tò lọ́wọ́ wọn Egypt náà ń wò mí àwọn ọmọ Fáráò thank you top ten nìyẹn o that's the top ten ẹ máa gbọ́ o top ten àwọn ọmọ farao Pakistan that is uh, Egypt ni o God bless Egypt God bless Pakistan you are watching me top ten lẹ́wà so United Arab Emirates number seven lẹ́gbẹ́ àbí number eight number, number eight Canada number seven top ten Libya number six Ghana number five ah ah South Africa number four, United Kingdom number three, United States number two, Nigeria number one, Aṣíwájú number one, Aṣíwájú number one, Aṣíwájú number one, Aṣíwájú number one. Thank you so much. I love you guys. Now the city. The city we watch most in the in Lagos. Oh my God. <laughs> <laughs> àmúṣá nílùú èkó kò kú ní gbẹ àmúṣá nílùú èkó kò kú ní gbẹ ìkàrẹ́ débẹ̀ òbùn o kò kú ní gbẹ yíbo débẹ̀ òbùn o kò kú ní gbẹ àmúṣá nílùú èkó kò kú ní gbẹ mo fẹ́ wo nọ́mbà bíi tí ìkàrẹ́ máa gbé wọn ò lè síbẹ̀ gan top ten but anybody mi ò fẹ́ pọ́tọ́kọ̀ ní ìkàrẹ́ mọ́ ó ti yé yín ibi tí àbá tẹ̀ ti fẹ́ gan eh, ọkọ tí bá ti fẹ́ ibẹ̀ ní ilé mi ó ti yé yín ọlọ́run ní ṣe mí rúùtù kò sí bẹ́ẹ̀ wọ́n sí ní tọ́pù ẹni ti ó yá nọmba two is ìbàdàn bẹ́ẹ̀ni àti ìbàdàn ṣe fà tó <laughs> ìbàdàn <laughs> ìbàdàn ó yẹ kí n play orin ìní tó ní ìbàdàn kìnnì kan ìkàrẹ́ àrán kan kìnnì kan ìyẹ́gẹ́ lẹ́gàn kìnnì kan àbújá kìnnì kan ìran wọn dárúkọ wọn ìbàdàn ìbàdàn kìnnì kan ìgbádá kìnnì kan ìjẹ̀bú kìnnì kan kòkòrò ìjẹ̀bú ah, mi mọ̀ pé ìbàdàn tún wà mẹ́ o táwọn èèyàn mi máa tọ́ bá lẹ̀ pamọ́ ẹ̀ báyìí dábọ̀ you like me. Why if I don't like me, Lagos, I trust Lagos, you know. I know they joke with Lagos. Forget. Forget. Bombo Jari. Lagos, eh, number one. Ibadan, number two. Abuja, number three. Mosobe, Mosobe. bẹ́ẹ̀. Mo sọ bẹ́ẹ̀. <laughs> Abuja. <laughs> Abuja no. Wọ́n ṣe ẹ̀já number three ni. Tẹ́lẹ̀, number two làbújá mú. Ṣó mọ̀ no number tẹ́lẹ̀ tẹ́lẹ̀ Abuja was number one o. no no there was I think the okay number two number two ni wọ́n Before what if wọ́n ti um, Ìbàdàn ti gba chance lọ́wọ́ I wo ló like mi nìbàdàn ee àwọn Ìbàdàn don't like me. mi ṣá ó ga o anyway bí a ṣe Ṣèyí Mákindé gọ́vnà Ṣèyí Mákindé Ìbàdàn I want money. anyway so Abuja number three ni wọ́n Abuja mú Emi three Abuja àtàbújá lẹ́pọ̀ èmi àtàwọn Abuja èmi mọ̀ <laughs> Professor Yemi is Abuja <laughs> àwọn Dino and Co is Abuja gbogbo àwọn tó wà lókè yẹn kí ló dé tẹ fi number three lẹ́jọ́ ìta wọn bísí nínú ṣe rí lọ́jọ́ sí wọn ò to tó yẹn nígbà tí wọn ò tí sí ṣiṣẹ́ tó dá rsn number two ni wọ́n máa ń wà bí number one wọ́n máa dúró tì mí báyìí àwọn fáàsì mi ni mo mọ̀ lábújá sísà títí ẹbí ó ní gbogbo wọn ni àwọn mínísítà wọ̀nyẹn all of them Ati ṣé niger wà ń bẹ kò sí èrò niger púpọ̀ abuja number three london uk number four ah ah ìlọrin hey oh ìlọrin mèsù ah. káàsà ìlọrin náà máa ń wò mí god bless ìlọrin o. Oh èmi àtàwọn àbújá mo mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn àbújá nísìnyí wọ́n ṣe ìgbà nọ́mbà wà lọ́wọ́ wọn èkó tí ń wò mí ti pẹ́ ná èkó èmi àti èkó bá ṣe wà rí nọ́mbà tù làbújá mú tẹ́lẹ̀ kì í ṣe rán nọ́mbà tù èmi àti gbogbo àwọn tó wà níbẹ̀ ń mú alẹ̀pọ̀ báyìí lọ àbújá wọn ò ní kí ni wọ́n kọ́ ṣe àwọn haúsá àbújá ló àwọn èèyàn gbogbo wà lábújá ló máa ń wò mí mo máa ń sọ mania mo tọ àbújá <laughs> tí n bá ṣí platform mi gbàm àwọn tó máa kọ́kọ́ wọlé sórí ẹ̀ báyìí Àbújá ni wọ́n lè gbé fake account wá ọlọ́run wọ́ <laughs> hmm. ẹ ṣé o ẹ̀yin ará Àbújá God bless Àbújá ò ní bàjẹ́ o Nàìjíríà ṣe o kò ní bàjẹ́ Ìlọrin ló mú nọ́mbà four no ẹ dúró ẹ dúró ah, ah Lagos nọ́mbà one Ìbàdàn nọ́mbà two Abuja nọ́mbà three London UK nọ́mbà four Ìlọrin nọ́mbà five ah, Ìlọrin láìkì mi o ta ni mo mọ̀ ń lọrin Ìlọrin ìlú tó súnmọ́ náà àmì tó jìnnà síná tó súnmọ́ àlùjọ náà ókè ibẹ̀ ni àwọn sàràkí àǹkó àmì náà tó òbí rere ọmọ Ìlọrin ni ẹ̀mọ̀ta dẹ̀ blog wọn a blog àwọn ọmọ Ìlọrin dáadáa ó oh, àwọn Ìlọrin máa like mi wọ́n máa lẹ̀ mọ́ mi ẹ̀ kí lorúkọ àfa Ìlọrin àfa lisi tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí lorúkọ ẹ̀ àfa tó àti kí lorúkọ èyí tó máa ní ṣoṣo wa ni Auto Bola àbí kí ló máa ń pè mí ná bí n bá ti ní mi ń patí ọmọ Ìlọrin àwọn àfáà yẹn Ìlọrin ni wọn ìlú tí wọn ti ń lọ irin ẹ ṣe ìwẹ̀ yín Ìlọrin ẹ ṣe gan ni o Kano kankaso àbí kí pọnpọnkaso àwọn wo ló wá láti Kano ẹ gbà mí ẹ gbà mí Kano tún wò mí àwọn wo ló wá láti Kano Kano àjẹmọdé ẹ jọ ṣe kò sí sanfara mi o ẹ dúró náà ẹ dúró Kano is washing. Kano is washing. Dúró dúró dúró. Kano is washing. Àkúrẹ́ number seven. Yéé. Dúró dúró dúró dúró dúró. Kano number Kano tún gba ipò lọ́wọ́ Àkúrẹ́. Ondo state ẹ lọ wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí. Òṣogbo torí ẹ̀ lórí Facebook ẹ lè rohùn Omo. Omo. Ondo state wọn ṣé wọ́n fi ṣe wọ́n ní ohun òòjọ́ rí. Òṣogbo number eight Abẹ́òkúta number nine Port Harcourt àwọn ọmọ Niger Delta kọ́ yẹn ẹ gbà mí àbáwọn olówó ló wá láti Port Harcourt àbáwọn ò ní Port Harcourt àwọn top ten tó wò mí nìyẹn o ẹ ṣe o ha ah, ó ti yé mi ó ti yé mi ó ti yé mi ó ti yé mi ẹni tó wá láti Port Harcourt kì í ṣe àwọn Niger Delta ó ti yé mi ṣé kí n kọ orúkọ yẹn fún ẹ ó ti yé mi má sọ síta o mo fẹ́ sọ orúkọ yẹn ẹni tó wá láti Port Harcourt the story of Port Harcourt má kò síta ẹ yes àwọn ni <laughs> ó ti yé mi Port Harcourt ẹ pẹ̀lẹ́ máa ọlọ́run á gbé gbogbo yín jáde láyé àtàlàfíà ẹ ṣe máa o ẹ ṣe sà ọgbà ẹ̀yìn ara Port Harcourt ara Port Harcourt àwọn top ten yẹn o tó máa ń wò mí Lagos Ibadan Abuja London Ìlọrin Kano Àkúrẹ́ àwọn Àkúrẹ́ yẹn náà mo mọ̀ pé àwọn family sọ tóbi rẹ̀ ni bẹ́ẹ̀ ni gbọ́n ló faṣọ bora tán wò mí àwọn ni mo mọ Òṣogbo kí la ṣe fóṣogbo orí tí wọ́n fi ń tán fi láìkí wa tán fi ń tẹ̀lé wa Abẹ́òkúta a sọ̀rọ̀ àwọn Abẹ́òkúta dáadáa <laughs> a sọ̀rọ̀ Abẹ́òkúta <laughs> Olúmọ a máa ń sọ̀rọ̀ Abẹ́òkúta a máa ń sọ̀rọ̀ Abẹ́òkúta dáadáa a kì í sọ̀rọ̀ àwọn èèyàn lásán lábẹ́òkúta ká pọ́n bàbá wa lé ṣe mọ̀ pé mo ti claim ọgbà kan rí tí mo sọ pé mo jẹ́ wá látàbẹ́òkúta òtí eré ni mò ń ṣe o kí ni mo ṣe fún èkó èkó náà èmi àti èkó gbogbo ìjẹ̀bú ò tiẹ̀ láìkì mi ìjẹ̀bú wọn sọ Ògùn state síbẹ̀ àwọn ọ̀dẹ̀ ló máa ń tọrọ owó jù lọ́wọ́ mi ojú ló tì wọ́n lónìí ọlọ́ọ̀ lónìí màrí àbórí àbórí wọn ò tiẹ̀ kó Ògùn state síbẹ̀ wọn ò kọ Ìjẹ̀bú Òde síbẹ̀ <laughs> ah! èmi náà mọ̀ àwọn ló máa ń tọrọ owó jù adẹ moto tí mo fi tọrẹ lórí nígbà tí mo kọ́kọ́ dé Canada Ìjẹ̀bú ló gbà mo <laughs> yọjú ti Ìjẹ̀bú ní ọ̀lẹ́ <laughs> mo tilẹ̀kùn mọ́ Ìjẹ̀bú mo fi kọ́kọ́rọ́ pamọ́ ókè Ìjẹ̀bú òwò mi mọ́ <laughs> mo fi Ìjẹ̀bú jọ́sẹ̀ má bínú ẹ fi iṣẹ́ oṣù fi para ni hmm. Ìjẹ̀bú òwò mi. Hmm. ìyẹn bí ó ṣe jẹ́ o àwọn top ten la la kà fún yìí ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn mi màámi. Well done, ma. Eh? I think the majority of people watching are women Yes, the majority watching are women. And look at it. A lot of people tí mo fún lówó lónìí, a fún ó dà pé ọkùnrin ló pọ̀ jù àbóbìnrin. Ọkùnrin ló dà pé ó pọ̀ jù. Yóò patronize wa bọ̀tọ̀ ọkùnrin yàgbẹ́ pé wọ́n mọ wọ́n ṣe No wahala We done for today. We see you once again, again and again. Things are very. So, a dẹ̀ fẹ́ máa lọ Tag my account number. What is that? Let me see. Put it down. Ilé Not followers. New followers. Okay. Ah, uh, Tolu. Tag my account number. Like on this platform. You have your tag my account number. You have it. Auto uh, Auto Bola Nigerian Enterprise. Tag it. I want to tag my account number. Like you want to give, you want to support people on this platform. You like it. A lot of people like it. A lot of people helping people. I want to tag my account number. So put it there. Write it when you send it to me. Toba bá send the example, Toba send the fifty thousand pé ká fún àwọn èèyàn. Tá a bá jáde wá twenty thousand ni. Kẹ́ pole pé ó tẹ bá send one million pé ká fún àwọn èèyàn tá a bá jáde tá a bá sọ pé hundred thousand ní kẹ́mọ̀ epo lè ní wá so if you want to support anybody you want to support our page by putting smile on people's face through our accounts through my page i'm tagging my account number now should i tag you That kí n post it. Fun nǹkan tá a ṣe let's post it okay and then we write it there that if you want to support people on our platform okay you want to give people money this is our account number So, and when you pay money to the account, say it, you can see that I think gbé phone number was sórí there. Each time, tá a bá dẹ̀ ti fẹ́ máa ṣe program yẹn, a máa sọ pé iye tó ń fún wa rèé o, tá a dẹ̀ yon fún àwọn èèyàn, tá a bá fún yàn lẹ́sà But eléyìí tá a ṣe yìí o, Ọlọ́run Yet you understand? So, Ọlọ́run ló fún We are still doing personal personal now. But you are listening to me. You are under my platform. You want to support people. You want to put smile on people's face. Please, please and please, you can do that by sending that. I'm going to post the account number now. Over post it. post it. Write it. Bí mo ṣe That if they want to support, okay, Otobolaji, if you want to help people as well on my platform, this is the account number. You can send the money. Yeah. So I'm a máa jẹ́ kó transparent Ondo I know reason why Ijebu people they are not my follower at all because let me tell you I'm saying this again I'm saying this tí bá sọ fún yín pé àwọn kan tí ọkàn mi bá bá I know they won't bá me journey. Emi èmi ò dédé báyàn jà mi de dédé cross tínú mi bá le sí ọ̀ngbà kan tó bá padà wá rọ̀ tó bá le sí ó ń ṣe kan tó le sí mi ni tínú mi bá pada wá rọ̀ ó ti kúrò nínú ẹ̀wọ̀n ṣe nǹkan burúkú ṣé rí bí mo ṣe sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí ni mo sọ pé abẹ́òkúta kọ́mọ abẹ́òkúta i'm sorry to say this come them are come abẹ́òkúta i don't have much people on abẹ́òkúta and i've not influenced i don't do business in abẹ́òkúta but abẹ́òkúta is part of my followers ìjẹ̀bú i've done many things for ìjẹ̀bú people ah but you know what actually make them upset seriously it's a bad election ìtìgbà tí mi ò ti against professor yemi gbà it really get them mad tẹ́lẹ̀ mọ̀ pé tí n bá sọ nǹkan gbà mí i know what i'm saying. àní tí mo dẹ̀ ṣe ní tí mo ṣe is the right things because tó bá fi èrú gba ìbùkún kan and i know a lot of people who fight me on facebook also they are ijebus kì í ṣe rán ìjẹ other people fight o but even káwọn other people fẹ́ fight me ìjẹ̀bú instigate it and that's why you see them that they none of them here kò sí ìjẹ̀bú kankan ní orí bíbá to support me. kí dẹ̀ ni kò sí nǹkan méjì tó fi hate mi ju tó fi lé gangan òun náà ni ìgbà tí mo support and tí mi support professor mi yẹn ṣé àmọ́ pé tí n bá sọ̀rọ̀ mi ń gbà mí àwọn èèyàn máa ní Bola ó máa mi ò ń o for confirm ni ọ̀rọ̀ mi ṣó ti yé yín confam ni lera sí mi inu mi á le sí kí n bá mọ̀ ìpò ìṣèkà fún mi my spirit will be hot with the person I won't be loving the person if I want to love the person my spirit will be fighting be, because the spirit of God in me is telling me that they are doing something that is not good against me kò tọ́ ni ẹ wo bí mo ṣe pọ́n mo máa ń pọ́n jẹ̀bú yàtọ̀ sí mo ṣe sọ̀rọ̀ wọn yẹn jẹ̀bú ò dá kiri jẹ̀bú jẹrun rírì mo sọ̀rọ̀ wọn mo pọ́n jẹ̀bú mo ti kẹrin kọrin mi jẹ̀bú rí dé pẹ̀lú mi ìjẹ̀bú ló fẹ́ ọmọ mi tí ò jẹ́ kiri oríṣiríṣi nǹkan nìkan jẹ́ ìjẹ̀bú mo ti kọ́ iṣẹ́ mo lose a lot of money mo lose a lot of things in Ìjẹ̀bú yẹn mo a lot of things happen to me yet you understand you know some people you forgive them and then um, gbà tí mo rí ní orí bíbá yìí náà let me show you something ẹ mọ̀ pé of reason mo sọ pé even gan mo ní ẹ kí lorúkọ wọn that a lot of people in Ìjẹ̀bú o pé ńgbà tí Buhari bàbá Buhari lọ lé gan pé wọ́n welcome wọn níjẹ̀bú àmì ní ìlú wọn ní Daura pé they wọ́n welcome wọn pẹ̀lú party a lot of them even uh, Arẹ́gbẹ́ṣọlá bàbá yẹn respect ta o fún gbà tó dé Òṣogbo a lot of people dancing they welcome them of recent wọ́n ṣàrí pé wọ́n á ah, Ìjẹ̀bú gbà tí Professor Midele nobody àti ìlú wọn o àti Ìjẹ̀bú àti ó oh, wọn ò tiẹ̀ ṣe nǹkan kan tí wọ́n ti sàn bẹ́yẹn Hey, mo ní wọn ṣe nǹkan kan fún professor Yemi Oníjẹ̀bú mo ní mi ṣáà ṣe mọ̀ pé mo sọ bí erin gbà yẹn but of recent ẹ̀yẹ wà wò mo wá rí pé nígbà tó wá padà dé tó wọ́n padà dé láti ibi ìlú tí wọ́n ti lọ kí lorúkọ ìlú tí wọ́n ti ní wọ́n lọ supervise ní Sierra Leone wọ́n lọ supervise election nígbà tó dé wọ́n wá ní wọ́n padà dé léṣe àwọn bíi mélòó kan pé wọ́n domestic crowd àwọn èèyàn tó ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ ni ṣá pé they support him they welcome him all like that you know mo kàn rẹ́rìn you see this is it you can see wọ́n ní ẹ rérò yẹn èrò wá ẹ ti gẹ́ẹ̀tì mi bẹ́ẹ̀ yẹn but he don see he, he, the man and um, a sọ pé wọn ò dá ọ̀bọ̀ tì lára ẹ ti understand bẹ́ẹ̀ yẹn I don't know ṣá so Ìjẹ̀bú they don they don support I don't know anyway It's a gun. It's a, it's a thing of the past. We thank God for that. But I'm just telling you that a correct gun. tí don't be mi sí. They are not Oshogbo wà Oshogbo support me, ṣá. Oshogbo is ààrẹ Tolú Ma Má bínú olówó rí. Darling, Olúwarẹ̀mílẹ́kùn tèmi Olúwaṣèyí fún wa come and check this for me again. Open your laptop again for me. I want to see. I want to to support me the state to support me, ní Nàìjíríà I want to I want to see. There is something because even when I want to do something, when you support me, I support you. When you do good to me, I do good to you. Life is give and take. Although Kogi knows him, but Abuja eh, àwọn Kogi ti force Abuja. I know majority of Kogis are they are living they are close to Abuja. Mm. There a lot of Kogis that I have as a fan. Irú ẹni tó pè mí lẹ́kọ̀ọ́ tó lòun wá láti Kano. So Kogis. ń bọ̀. Òṣogbo ṣe mọ̀ pé Òṣogbo ni Bàmí Arẹ́gbẹ́ṣọlá I know that they are watching me from Òṣogbo kò sí èèyàn tó ń wò mí láti Òṣogbo patronize me Òṣogbo ah Fáṣọlá ni mo ní Fáṣọlá abẹ́ Arẹ́gbẹ́ṣọlá Arẹ́gbẹ́ṣọlá irú àwọn Lagos yẹn sì ẹ ti máa pé Arẹ́gbẹ́ eh, Ambode àwọn eh, Sanwó-Olú even gan àwọn gbogbo èkó yẹn ti mọ̀ pé àwa ayọ̀lẹ̀ pọ̀ ni even gan Lagos state tí wọ́n sọ yẹn lẹ́ẹ̀kan gan ẹ̀pẹ́ gan is part of it Lagos state ẹ̀pẹ́ is part of it but ogun ni wọn ò fi rárá ah ẹ̀yin ogun ogun <laughs> gidi ni the almighty settle the war èmi ò báyọ̀ jà o ti yé yín hmm. Abẹ́òkúta ṣe ti rí Abuja yẹn mo mọ̀ pé àwọn Kogi ti fall into Abuja àti Kano yẹn àwọn ti Kogi yẹn ló ní Kano àti Abuja yẹn I know it. Ondo state Akure, Àkúrẹ́ Àkúrẹ́ àwọn tí èèyàn Sotitobire nìyẹn wọn kàn gbójú jáde wọn ń bẹ̀rù but you know the system support me United Kingdom lọ four people ẹ ṣe gan ni o Abẹ́òkúta ṣé mo sọ̀rọ̀ lábẹ́òkúta ju ọ̀rọ̀ Baba wa kí lórúkọ wọn Eh, Baba wa sanjọ́ ṣé mo sọ̀rọ̀ ju bẹ́ẹ̀ lọ ni lábẹ́òkúta no they still follow me ìjẹ̀bú they follow me ìjẹ̀bú tí mo bẹ̀ mo ti kọ́ṣẹ́ bẹ́ẹ̀ mo máa ṣe rere nídìí mọ́tò yìí kò sí nǹkan téèyàn lè mọ̀ ṣe ẹ má pè mí mọ́ for today àti close for lórí owó ẹ jẹ́ ká kàn sọ̀rọ̀ díẹ̀ ká jam talk díẹ̀ ká tó máa lọ Òṣogbo wà ń bẹ̀ bàbá rẹ́gbẹ́ ẹ ṣe jàre ẹ support àwọn èèyàn lórí platform yìí o fáwọn èèyàn ẹ ti understand. Dino Abuja ni Dino Kogi kan ni ẹ má wọrí à ń bọ̀ ń Kogi United Kingdom don't worry Emirates mo ma wara góòlù ń bẹ̀ very Canada number seven lẹ́gbẹ́ no problem kò sí wàhálà mo mọ̀ pé àwọn ìjẹ̀bú pọ̀ ní Canada wọ́n pọ̀ gan ìjẹ̀bú pọ̀ ní Canada gan America number two <laughs> àwọn tó máa ń wò mí Canada tó fi mú number seven yẹn ìkọ̀kan ni wọ́n lè jí mo mọ̀ pé àwọn prime minister <laughs> mo tún ti fẹ́ kọjá àyè mi hmm, wọ́n máa wà ẹ̀dó ìṣẹ́ kì í sọ kọ̀ọ̀kan fún yín táwọn èèyàn fi sá àwọn Canada fi sá lórí platform mi <laughs> torí àwọn olórí orílẹ̀-èdè tó máa ń wo platform mi làwọn Canada ṣe sá <laughs> àwọn tó jẹ́ Canada tó jẹ́ Nàìjíríà tó máa ń wòye torí àwọn èèyàn tó jẹ́ olórí orílẹ̀-èdè tó máa ń mọ̀ pé wọ́n wọ́n platform mi sá ni kì í ṣe pé wọ́n láìkì mi sá wọ́n sá ẹ mọ̀ understand ẹ mọ̀ pé mo ti sọ́rí wọ́n sábọ̀tì nàìjíríà máa wò pé kí ni ẹ fẹ́ fi wá ṣe wọn ò ṣe nǹkan kan fún yín wọn kàn náà kàn mọ́nítọ̀ èmi náà ni kì í ṣe mọ́nítọ̀ mi náà ni pé nobody must touch her and do evil to her because you know that we are saying good thing and àwọn dẹ̀ mọ̀ pé àwọn èèyàn can be harmful and be wicked so America I know I tell you America love me There's one one of my video that was good that went viral it's for America God bless you God bless Canada God bless America. I know. You know, there are times they said, hey, be careful. Don't know. They can know. They know that I'm a good girl. I've done good things to people. And the America also, they, they are good though. Canada also, they are good though. But in Canada here, ẹ̀yin tí bí báyìí tẹ́ wà níbí, ẹ ń bẹ̀rù àwọn worry, no problem. I don't hate you because of that. Because I know because eh, nígbà táwọn olórí bá takú sórí platform yẹn, wọ́n máa wò pé ah, ìwọ ló mọ nǹkan tó dà pẹ̀lú wọn. Torí ó wá ti dáhùn èèyàn tó jẹ́ olórí olórí tó ń bá wo platform ẹ̀. Àwọn aráàlú yẹn wọ́n máa sá ni wọ́n máa fẹ́ sá ní pé ah, àkókò mọ tó ṣe ń sìn náà fi ń wò kì í ṣe nǹkan burúkú is a privilege to me and is a grace of God ọlọ́run jọ gbogbo àwọn tó ń wò mí àti àwọn tó fẹ́ràn mi jọ ọlọ́run bá mi fìfẹ́ wọ̀n sí gbogbo wọn pátápátá o orílẹ̀-èdè Canada ni mo fẹ́ ti ẹ̀kan káwọn náà mú nọmba four ọlọ́run jọ mo fẹ́ kán kó nọmba seven ọlọ́run jọ jẹ́ kán máa wò mí ju ti ọdún láti bẹ̀rẹ̀ mo ṣe wà nìyẹn ẹ wà bẹ́ẹ̀ ṣe wà ẹ̀yin tẹ̀ ń wò mí Port Harcourt tẹ̀ jẹ́ èèyàn rẹ ọlọ́run kó bá mi wà pẹ̀lú yín lágbára Kristi ọlọ́run bá mi ṣàánú fún yín ẹ máa pè òkìkí àti sitakeni i will put you in the role kini ẹ má worry i will do it i will call you when, we, when i finish don't worry don't worry kenny òkìkí àti ọmọ kan tó jẹ́ you know we are, i'm going to call you you are um, london uk ẹ ṣe gan ni abuja. hmm àwa la làbújá ṣe báwa la làbújá o ọlọ́run ló làbújá hmm, ọlọ́run ló làbújá ẹ ṣé gan ni ẹ̀yin tàbújá tẹ love me thank you god bless you i love you so much ẹ ṣé gan ni abuja love me ǹjẹ́ ẹ̀dẹ̀ rẹ nìkan kó pè láti kó sọ pé òun wá látàbújá kó òun fẹ́ béèrè owó lọ́ọ̀ mi ẹnìkan kàn wá láì nìkan tó pè látàbújá tó gbàdúrà fún mi pásítọ̀ kan báyìí mi ìdẹ̀ tí fún ẹnìyẹn lówó mi ìtẹ̀ wàá mọ̀ torí orúkọ ẹnìyẹn á ti lọ sísàlẹ̀ báyìí yá àdẹ̀mú but ẹjọ́ tẹ bá wà lábẹ́ ṣáàtì mi tẹ bá dẹ̀ máa wò létà náà ẹjọ́ ìtorí ọlọ́run ẹ pè mí ègé sódà tá a bá ṣe next one á fi yín sí number one á dẹ̀ á dẹ̀ á dẹ̀ gbọ́wọ́ sí nǹkan tá a bá máa fún yín ṣó ti yẹ yín ẹnìkan ṣoṣo ni ó dẹ̀ gbàdúrà fún mi ní láti Àbújá ẹ ti rí ibi tí àwọn ọ̀gá ń gbé nìyẹn Àbújá <laughs> ṣá ni ọ̀gá ń gbé Èkó ibẹ̀ ni ìgbẹ̀bẹ̀ lágbára ti ṣàn wá bẹ́ẹ̀ ni tó fi dé Kogi tó fi dé gbogbo ẹ̀ yẹn dé Kano but àwọn tó ń wò mí láti Kano yẹn ọ̀dọ́ àǹtí tó pè mí láti ẹ̀kọ́ tó dọ̀ pé Kogi lòun yẹn tó pé Kano lòun àwọn èèyàn ti máa ń pè mí pé láti Kano àwọn olówó láti Kano ọmọ Kano ń wò mí ẹ̀yin Kano ẹ̀ máa ṣe gan ni ẹ̀ẹ́ so ìyẹn mi pé tí máa gbàpò tí ní àwọn ìlú top ten ìyẹn mi pé tí máa gbàpò tí àwọn chances ibi tí mo ti lè win nìyẹn o ìyẹn mi pé kí n má try láti gbé àpótí ní ìlú Ìkàrẹ́ tí báyìí bí ṣe wà ní báyìí gbé àpótí ní àdúgbò ní èkó mo sì lè rọ́wọ́ mú ju ìkàrẹ́ ò support mi rárá àkókò àti ẹ̀rí green light wọn àbẹ́ ẹ̀mí náà ni àbẹ́ ẹ̀mí ló ẹ̀ní fóònù ni àbọ̀ náà bí ọ̀nà ò ṣe dáa àbí nẹ́tíwọ̀kì ò tún dáa débẹ̀ ni kí ló dé ah. ṣe rí ibi top ten ní àwọn ìlú ṣe actually go and check yourself on the system when they give you top ten like this that's the country you can do things tí o fi lè ní peace àwọn ìlú tí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wọ́n fún ẹ ní top ten yìí that's the place Kogi mo dẹ̀ ní mò ń bọ̀ Kogi ń sìn ẹ̀ sí bí náà kí ló ṣẹlẹ̀ tí bá ìyẹn mi bá ti má ṣẹlẹ̀ ṣàn lẹ́kọ̀ọ́ I popular pass anything lẹ́kọ̀ọ́ Èkó ègèlè sórí tó bá ti lè popular lẹ́kọ̀ọ́ tó tún fọ́kúlà ní ìlú Ìbàdàn the giant city nìyẹn o of uh, of Nigeria of the West Africa gan náà pé tó tún wá fọ́kúlà ní Àbújá nọ́mbà three tó tún wá fọ́kúlà ní Ìlọrin <laughs> ní ìlú tó pé mẹ̀sí tó máa ṣe mẹ̀sí jàǹbá mẹ̀sí jàǹbá ah tó fọ́kúlà o tún wá kúrò mẹ́ o tún wá lọ sí Kano mi rí Imo state o àwọn Imo bíi mẹ́rin dẹ̀ la sanwó fún lónìí we pay for Imo àmì yibo people wọ́n mi lè so bóyá Port Harcourt area náà darapọ̀ mọ́ Abẹ́òkúta ẹyọ kan péré ni Òṣogbo èèyàn méjì mo de ń wè pa ah, Òṣogbo yìí ojú yín máa dán kí ló dé tó ojú yín ń dán tẹ̀lẹ̀ tó ń sọ pé ká sanwó ní àwọn àgbà ti yẹ àwọn ibi tá a ti lè ṣe tá a ti lè gbàpò tí ìbò èmi ni mo sọ o ẹ fìfẹ́ wọ̀n mí o ẹ jẹ́ torí ọlọ́run first time of watching you ma ẹ ṣé o ẹ máa wò wá sí ẹ má jẹ́ ojú òpin o bye for now ẹ jẹ́ kí n máa lọ ẹ jẹ́ torí ọlọ́run tí ẹ bá fẹ́ fáwọn èèyàn ẹ fẹ́ support page wa ẹ fẹ́ support platform wa owó wa báyìí àti àwọn nǹkan tó fún wa personal la fi ṣe léyìí báyìí a dẹ̀ ti ń ṣe náà ilé ti bọ́n kó ba lè kárí ká ba lè ṣe jù báyìí lọ tá a bá fẹ́ ṣe thirty káwọn èèyàn kan jáde sí kan sọ pé òkè ẹ ṣe one fifty ṣé mo pa máa jókòó síbi oníkálukú máa wà happy orí platform kò ní jẹ́ pé òkè o àwọn tó bá ti fọ́ lójú àwọn tó bá ti ṣàìsàn tí wọn ò ní gbádùn owó tó ń bá fún wọn mọ́ la máa ṣe lò ẹ̀yin náà tí a bá lè wà tá a sì já bara pa tí gbogbo ọwọ́ wa tẹ̀ wá pé gbogbo nǹkan tá a bá ń jẹun náà tá a bá dẹ̀ ń ṣe déédéé so ó máa ń jẹ́ kí life náà kó extend ni ó máa extend life àwa fẹ́ kí ayé èèyàn ẹ̀mí kó gùn àfẹ́kẹ́mi kúrú so ẹ ṣe gan ni Thanks so much. God bless me and you. I see you until I come again. I remember Bola Folashade, aka Auto Bola. Ọmọ wọn náà ni kò síbi tá a fẹ́ da bí originally don't be mi sí. Ó ti yẹ yín, ni Bọ́lá tí mò ń ṣe ọmọ Bọ́lá. Ẹ̀tàn lè sá tí mo bí ṣèyí tí mò ń jẹ́ o màmá olúwa ṣèyí fún mi. Bẹ́ẹ̀ ni, màmá olúwa rẹ̀ mí lẹ́kún, màmá Ṣọlá náà ni o. Ó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn, èmi wà ní kò síbi tí mo fẹ́ tì wọ́n sí. Ọmọ onílù ìkàrẹ́ àkókò. Hey! èmi o ọmọ àṣà ògógó rìgbòrìgbò arógun máṣá àṣọtẹ̀ márù mi ì fẹ́ ṣọ̀tẹ̀ àti dáná ṣèjì wọmí gbóná ọmọ òrùlé bá rẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọmọ akọ́là po òrùkú abẹni wá jẹun abìyàn wá joyè bàbá rẹ̀ ní bọ́lá fọláṣadé ń ṣe o ọmọ aláyìn ìkúnlẹ̀ àdéwúre bẹ́ẹ̀ ni ọmọ gbárígi gbàrígi bí ó bá ti ń ṣe ọjọ́ jímọ̀ máa ọdún léyà ó máa ń dẹ̀sẹ̀ ọ́ ní hàn bẹ́ẹ̀ ni ọkọ̀ dúdú ọkọ̀ pupa oríkì láìkì ẹ̀ àwọn baba ńlá baba mi wọ́n ṣe ṣìnà kú wọ́n ní ọkọ dúdú ọkọ pupa ọkọ ìgbà ọ̀gọ̀dọ̀ tí máa ń ta sílẹ̀ lọ́jà ọba tó máa ń ta owó ni mùrídì ṣéǹjì mùrídì ṣéǹjì wà ní iṣẹ́ tí àwọn bàbá mi ń ṣe ìyàwó bàbá mi kan ṣe ó ti yé yín ọmọ ọ̀run àkókò ọmọ aṣàkókò rìgbòrìgbò ọmọ òṣoko èkìtì ìṣoko àkókò ọmọ wa ni mí ọmọ ẹkùn ọmọ òdí ooo òdí ooo. Odi lame ikolaba, mobi odi oe. Bye for now. Mami, kò gíná ti wá o. Bẹ́ẹ̀ni.